tó bá tó ń dìbò á nǹkan kan sí ọ nìyẹn ìwọ tó bá tó kọ́ ọ̀tá tó tó ń dìbò fáwọn ilé tó ń ba ayé rẹ jẹ́ máa dìbò fún wọn. kí lè ń ṣe. Honestly, ah. this is becoming a sat satanic attack on our community. Look at container. This container fed and God saved that vehicle are looking. Look at it. Look at the deplorable state of our roads. Ẹ wo mi. Look at it our roads are not passable anymore this this is crazy. ẹ máa ń ṣèbínú sọ́nà tó wọ̀ yìí ayé nàìjíríà ti wọ́. Sango to gangan look at it one way everywhere everything is in the way. ẹ jẹ́ ọjà sí pele tó kàn. tọ́ abẹ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí jàgàjàgà ẹ̀wọ̀ náà ẹ̀wọ̀ náà ẹ̀wọ̀ àwọn tírélà lẹ́yìn ọgọ́ta ọdún ẹ̀yẹ wá wò ẹ wá wo àwọn ọmọ tí wọn bọ́ sí ń graduate tínú tí wọ́n ń dùn wọ́n lọ sí London wọ́n lọ ń kàwé wọ́n lọ sí Amẹ́ríkà wọ́n lọ ń kàwé ẹ̀rẹ́ rí. ọmọ tí wọ́n nínú ẹrọ yẹn. bẹ̀rẹ̀ wá wà àwọn ọmọ tí wọ́n àwọn kàwé ẹ̀rẹ́ rí ẹ̀rẹ́ rí ọmọ tiẹ̀ ẹ̀rẹ́ rí ọmọ òun pẹ̀lú ọmọ ẹ̀ náà wọ́n jọ ya fọ́tò ìlú òyìnbó ti ń sẹ́ni pé jàgàjàgà ni ẹ wo iye òsínbàjò náà òun pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ wà Àtíkù náà pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ náà àbẹ́ẹ̀rí àbẹ́ẹ̀rí àwọn ń gbádùn títí wọn ẹ wá wò ó lò àwọn ọmọ ẹgbẹ́ tó ń lélẹ̀ tọ̀ hmm. ẹ wá wo ntọ́ fẹ́ kun yín ni tí ó fi tún ìgbésí ayé wọn ṣe ìrọ̀lẹ́lẹ̀. àwọn tó ń destroy ìgbésí ayé wọn ẹ wá wo tó fẹ́ há fún wọn ó fẹ́ jẹ president tọ. bó ṣe ń tẹ̀ mí. ẹ wá wo bó ṣe ń tẹ̀ka bó ṣe ń dìbò ní o inú ilé ni wọ́n wà náà ń tẹ̀ka ẹlẹ́ yìí káà bó ṣe ń tẹ̀ka. àníwọ̀ tó o bá sọ pé ní ìgbésí ayé tọmọ títí ẹ o fẹ́ destroy rẹ̀ máa lọ dìbò fún wọn tọ́ ẹgbẹ́ yẹn náà ló tó kà máa lọ dìbò fún wọn nǹkan wọ́n tẹ̀ kó sẹ́ńtì kò ní o àwọn fi ń sọ ikú irọ́ ni wọ́n ń bọ́ àwọn ọmọ ìdìbò tí wọ́n máa ń tẹ̀ wọ́n tẹ̀ dání ẹ̀wọ̀n olóṣèlú ṣe ń háwó fún ẹ̀rí ẹ̀rí ẹ̀wọ̀n olóṣèlú ṣe háwó fún ọ. ó mọ̀ ṣe o ṣé ìgbésí ayé rere lè olóṣèlú ló ń háwó fún wọn yẹn o nílẹ̀ haúsá lè lè bó ti ah! ṣẹlẹ̀ ó ń ha owó fún ẹ bó ṣe ń ha owó. ẹ jẹ́ ká lọ sí ìpele ah. yìí. ẹ wá wò nísìn nígbà tí àwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n ń bẹ ẹ gbogbo àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan àwọn Dunlop Nàìjíríà nísìn ó ti lọ gbogbo àwọn Volkswagen ó ti lọ àwọn Leland Nàìjíríà tó wà ń bàdàn ó ti lọ Leventis motor Leventis bus assembly ó ti lọ Niger moto gbogbo ẹ ti lọ gbogbo àwọn lafia canning factory látìgbà ó tipẹ́tipẹ́ alumoco aluminium company ó ti lọ ẹ̀sùn síwájú. gbogbo àwọn cocoa industry ni ó ti lọ Nigeria textile mills ó ti kú United Nigeria Textile Mill ìyẹn náà ti kú more than thirty cotton granaries ó ti lọ gbogbo àwọn vegetable ah! oil plastic industry uh, cashew industry like John Holt ọdún wo la fẹ́ sọ. So gbogbo àwọn lọ́dọ̀dì ah! ti lọ àwọn technical hardware mọ́tò gbogbo ẹ ti lọ ẹsùn síwájú. káà gbogbo àwọn olúwa glass olúwa glass iso glass uh, eh, exa batteries uh, láti ìgbà wo tó wà lókìtì pupa ní àwọn olúwa glass tó wà lókìtì pupa gbogbo ẹ ti lọ gbogbo àwọn bẹ̀rẹ̀ batteries leventis industry iye òkìtì pupa ní olúwa glass yìí wà ó tá à ń ṣe glass nílẹ̀ yorùbá gbogbo ẹ ti lọ. sanyo Kai bẹ̀rẹ̀kì àwọn à ń ṣe bàtà à ń ṣe bátìrì fúnra wa ó ti lọ. ẹ tẹ̀síwájú gbogbo àwọn sanyo ẹ̀rí sanyo industry uh, paper mill ńkọ́ bàtàṣù gbogbo ẹ ti lọ single limited uh, níbo ah. tó yìí single limited tó ti wà ní Sango Ọ̀tà gbogbo ẹ ti parun tẹ́lá ah. food canning industry tó wà ń bàdàn látọdún wo Blythe fruit juice company ó ti kú tẹ́tà ńlá ńkọ́ sugar company. Uh, bọ́yì tẹ ṣúgà fún wa kí bisikíìtì àbí ẹ̀fẹ́ fúláwù. Ah. gbogbo àwọn iléeṣẹ́ ìtìlọ̀ gbogbo àwọn olùsọ́lá fún sinmi tẹ̀ ń lọ gbogbo ọ̀kí bisikíìtì tó wà ní ìjágbó lọ́fà látọ̀dún àwọn scrapage tamaki unity kingsway àwọn ọgbẹ ti kú ó ti lọ ó ti lọ èyàn wá wò nídìí ẹ wá wo lè ṣe táwọn làwọn fẹ́ tají mélòó ni wọ́n hmm. àjàkúta steel company. ẹ bá gbọ́ iye billion tó ti rọ́ síbẹ̀ trillions tó ti ná síbẹ̀ ojú kan ló wà o sọ pé hmm. àjàkúta tó wà lábẹ́ lọ́yẹ́ àjàkúta ní Kogi state ìyẹn gan ti tó láti turn around the economy sọ pé ìlú tó dáa ni ojú kan náà ló wà wọ́n kàn ń dawó sí ni wọ́n rọ́wọ́ sí ni ẹ wo a lè rọ abẹ́rẹ́ kọ́mọ̀rọ̀ abẹ́rẹ́ gan àrọ ní nàìjíríà ẹ wo ẹ bá kiri ìtayín gan igi ìtayín wọ́n wọ́n wọ́n yí pọ̀ kìíní. Òṣogbo steel rolling mill ó dákúdájí ni Alaska steel rolling mill ó dákúdógbò àwọn ẹ̀ ìwọ̀fin pulp and paper company ó gbẹ́ dákúdájí ni gbogbo àwọn tá à ń sọ yìí pé tó lè jẹ́ kílùú ní ìlọsíwájú kí hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan máa gbádùn kan ríṣẹ́ sí gbogbo ẹ̀ sí lọ. kí wàá nìdí tá a fi ń béèrè fún òmìnira sá ó la fi sọ wípé ní ọmọ yorùbá à ń bọ̀ à ń bọ̀ ọmọ yorùbá ó tó gẹ ilé yá la fi sọ kí wọ́n nìdí ta fi ń sọ wípé ní ó tó gẹ́ kí nìdí ta fi ń béèrè fún òmìnira ilẹ̀ yorùbá ẹ̀yin ọmọ ìyá wa ẹ bá wa ká lọ ẹ tẹ́tí ẹ máa wò dín nísìn. a ti kọ́kọ́ sọ síwájú tẹ́lẹ̀ pé tá a bá dárúkọ àwọn countries one hundred and thirty eight countries lágbàáyé àwọn ọmọ ní nọ́mbà tírì ẹlẹ́ẹ̀kẹta nípa terrorism ká pààyàn nípakúpa ìtàjẹ̀sílẹ̀ ẹ̀kọ́tà poverty ní gbogbo àgbáńlá ayé àwa ni ẹ̀kọ́tà ọ̀dọ̀ wa lẹ́kọ́tà ní gbogbo àgbáńlá ayé pátá. kábíyèsí olódùmarè. ọ̀dọ̀ wa ní ẹ̀kọ́tà o àwa wa ń sọ yìí pé ní ìyànjẹ tẹ̀ ẹ̀ tẹ̀ wá ń ṣe fáwa yìí ó ti wá pọ̀ jù ẹ wá sọ wá di ẹrú ó wá di pé ní àwọn adaran gangan àwọn náà wá ń ṣe ètò ìjọba lé wa lórí àwa nílọsíwájú ẹ̀ tí wọ́n ṣe pé ètò ìjọba lásán ìlú wa gan gbogbo ohun tó jẹ́ nǹkan ní wa tọ́lọ́ ń bùn wa gan ẹ̀yin lẹ́ ń ṣaṣojú níbẹ̀ ẹ tẹ̀síwájú. kábíyèsí. ẹ bá wo national id card ẹ máa rẹ́ni tó wá láti niger tó wá láti mali tó wá láti senegal tó wá láti mauritania tó bá sáà ti jẹ́ adaran ẹ máa rí national id card lọ́wọ́ rẹ̀ ó free international passport ẹ máa rí òun náà máa gba international passport ẹ máa rí voters card lọ́wọ́ rẹ̀ kódà kẹ lọ́gọ́tọ̀ ọdún ní sokoto ní katsina ní kánò gbogbo ń tẹ́rí ẹ lò wọn ò lè kà yín kún wọ́n sì bìrì pé ní aláwọn adaràn yìí tó wá láti àwọn ìlú yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ ilà ní ẹ̀yà títà wọn torí pé èdè kan náà ni wọ́n ń sọ fúlàní kan náà ni wọ́n ń sọ lẹ́nu làwọn fi ń wò pé ok nígbà tá a fẹ́ràn ara wa tẹ pé ẹlẹ́yàmẹ̀yà là ń ṣe kí ló dé sí àwọn bá lọ báyìí ni ní mílítírì àwọn náà wà ń bẹ̀ ní police àwọn náà wà ń bẹ̀ ní CBN àwọn náà wà ń bẹ̀ ní NNPC àwọn náà ń kọ́ńtró rẹ̀ MPA àwọn náà control rẹ̀ immigration àwọn náà control rẹ̀ NDLA àwọn náà control rẹ̀ ICPC àwọn náà control rẹ̀ EFCC àwọn náà control gbogbo àwọn kóòtù wa àwọn náà rẹ̀ National Assembly wa àwọn náà control rẹ̀ Bureau de Change gan àwọn náà control rẹ̀ gbogbo àwọn embassy wa gan àwọn náà wà ń bẹ̀. Ah! ọmọ Yorùbá ò wù mí tọ ìdí táwọn ará fi ń sọ yìí pé ní kádádúró ló bẹ́tà kádádúró ẹ̀yin náà wò nísìnyí ẹ̀wọ̀ orú tó ṣẹlẹ̀ sí ìran àwọn haúsá tó ń gba agbára ní ọwọ́ wọn. mo fẹ́ kí a farabalẹ̀ débi tá a dé dúró yìí nísìnyí torí a fẹ́ sọ ìdí tá a fẹ́ fi lọ tó yẹ ká lọ. ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí àwọn ìran tá à ń pè ní ìran haúsá. ó máa ṣeni láàánú pé ní tá bá ń sọ̀rọ̀ nípa ìtẹ̀sọ̀ ìjọba nísìnyí ò sí níbẹ̀ mọ́ nílùú wọn ti gba ìlú mọ́ wọn lọ́wọ́ ẹni tó bá lọ wo àwọn fídíò part one and part two pé ta ni fúlàní gbogbo àwọn àlàyé yẹn wà níbẹ̀ nígbà tí ẹ̀yin tí ẹ kìí ṣèlú yín ẹ̀yin adaran ẹ wá ni wọ́n gbà yín láàyè wọ́n gbà yín tọwọ́ tẹsẹ̀ ẹ wá lu ẹ̀sìn tàbá wa ń sọ yìí pé ọba Sokoto á ní adaran ọba Zamfara adaran ọba Kebbi adaran ọba Adamawa adaran ọba Gombe adaran ọba Bauchi adaran ọba Jigawa adaran ọba Kano adaran ọba Katsina adaran ọba Sokoto adaran ọba Zamfara adaran ọba Kebbi adaran ọba Adamawa adaran ọba Gombe adaran ọba Bauchi adaran ọba Jigawa adaran ọba Kano adaran ọba Katsina adaran ẹ dákun torítọ lọhùn kí ló dé òun ló fà tí èmi Ògúnjìbí ọmọ ọyá bí yìí fi ń sọ fún àwọn ọmọ akáàárọ̀ òjíire ipe Iléyá ó tó gẹ́ ẹ wá wò ó nísìn gbogbo òrùta kà fún yín ìlú àwọn haúsá ni o kì í ṣèlú fúlàní ṣùgbọ́n hmm. wọ́n gba agbára mọ́ wọn lọ́wọ́ àwọn ni wọ́n ń ṣe ètò ìjọ wọ́n ń jọba lé wọn lórí ẹ tún já tún tẹ̀síwájú bàbá wa Ọlábíyì ká tó tẹ̀síwájú gómìnà Zamfara Adaran gómìnà Kebbi yá. Yeah ká tó tẹ̀síwájú gbogbo bí àwọn adarán ṣe gbalẹ̀ kankankan nílẹ̀ haúsá yìí àlàyé tẹ̀ ń ṣe ni pé wọn kì í ṣèkan náà tẹ́lẹ̀ àwọn adarán kan wá káwá borí wọn ni. ọ̀rọ̀ wọn borí wọn kọ́ńkà wọn ni wọ́n gba agbára lọ́wọ́ wọn ni wọ́n wá ń sọ èdè wọn wá ń sọ èdè haúsá nísìn wọn ò sọ èdè wọn sọ èdè haúsá wọ́n sọ èdè nìkan ni wọn ò rí gbà lọ́wọ́ wọn wọ́n ti gbà lọ́wọ́ wọn lọ́wọ́. Hmm. nígbà tá a dárúkọ pé ọba ọba ọba àwọn náà ń jọba ń bẹ̀ àwọn náà tún ni gọ́vnà gọ́vnà Sokoto adaran gọ́vnà Zamfara adaran gọ́vnà Kebbi adaran gọ́vnà Gombe adaran ah. gọ́vnà Bauchi adaran gọ́vnà Jigawa adaran gọ́vnà Kano adaran gọ́vnà Katsina adaran even gọ́vnà Nasarawa gan adaran ló wà ń bẹ̀ gọ́vnà Niger tó wà ń bẹ̀ nísìnyí adaran lòun náà ẹ dákun irun tí wọ́n ṣe yẹn à ń bọ̀ wá sọ̀rọ̀ títí wa. à ń sọ fún àwọn ọmọ ìyá wa káàárọ̀ òjìrè èmi ògúndìmí ọmọ ìyá bíi ló ń sọ̀rọ̀ ìwọ tó bá rú lójú lọ́tún wò bí à ń ta sọ yìí bí kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn gómìnà ta sọ yìí adaran ni wọ́n gbogbo àwọn ọba tó wà ń bẹ̀ adaran wọn ti lé ogun àwọn ọmọ onílùú kò bẹ́ẹ̀ wọn ò lẹ́nu ń bẹ̀ mọ́ nísìn ẹ bá wá wo ipò ti nàìjíríà níṣibí tó ti kan àwa ní eléyìí nísìn gbogbo ipò nàìjíríà pátá òun la fẹ́ kà yìí nísìn tá a bá ń sọ̀rọ̀ judiciary àwọn àwọn olówó àmbẹ adaran ni Attorney General of the Federation adaran ni Minister of Justice Abubakar Malami adaran ni Chief Justice of the Federation adaran ẹ dákun ẹ wo àwọn key position tá a dákọ nísìn Attorney General of the Federation aladaran ló wà ń Chief Justice of the Federation sẹ́ni pé àwọn ni wọ́n handle judiciary nísìn gbogbo ọ̀rọ̀ ń pa court, àwọn ni wọ́n handle rẹ̀ ipò kan nìyẹn nípa court ní ìlú tá à ń pè ní location náà tó ń pè ní nàìjíríà adaran ló ń kọ̀ǹtró rẹ̀ gbogbo court nàìjíríà pátá ìwọ tó bá rújò kó bọ́ta kó sọ pé kò rí bẹ́ẹ̀ Anthony General of the Federation ṣebí Abubakar Malami ni Chief Justice of the Federation tankoko tankoko ló wà bẹ́ẹ̀ ni adaran ni ẹ wá wò gbogbo nta wa ń pè ní gbogbo ètò ààbò pátá ètò ààbò wa Chief of Army Staff ni. Adaran ni Director General of State Security Service Adaran ló Director General of Nigeria Intelligence Agency Adaran ló Minister of Police Affairs Adaran ló wà ń bẹ̀ Defence Adaran ló wà ń bẹ̀ Comptroller General Custom Adaran ni Ahmed Ali Comptroller General Immigration Adaran ló Idris Isa Jere Adaran ni Comptroller General correctional service tó ń pè ní prison tẹ́lẹ̀ haliru Nababa. baba hadana ló wà ń bẹ̀ commander hmm. general nigerian security and civil defence abubakar ahmad audi hadana ló wà ń bẹ̀ efcc hadana ló wà ń bẹ̀ minister of finance hadana port authority hadana minister of petroleum baba buhari hadana aviation hadana agriculture hadana communication hadana power adaran fct adaran water resources adaran humanitarian adaran education adaran Kilode, executive secretary nuc wọ́n dà wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fi eh, ẹlòmíràn replace ẹ̀ ni ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ abubakar adamu rasheed adaran naptep náà àwọn náà ló wà ń bẹ̀ printing and minting owó wa gan àwọn tó ń tẹ̀ adaran ló wà ń bẹ̀. Nigeria Maritime Director àwọn olówó à ń charge Bashir Yusuf Jamo Adamani kílódé kílódé Managing Director FAN Adamani Director General NTA Adama Director General NYSC gbogbo sì kóra wọn sípò nù lóríṣiríṣiríṣiríṣi Executive Secretary Petroleum Technology Development Fund Adamani ló wà ń bẹ̀ ó mọ̀ ṣe o kílódé sáwa àwa àṣẹrú kù ni ṣé justice lélẹ́yìí managing director nnpc adana àá so ńgbà wa wá kóra yín sí tẹ kóra yín sí gbogbo òpó bó tàwọn wá padà wá fi mèlé kòlókíárì tó ń jẹ́ ọmọ kanúrí tó ń sọ wá fi replace tó ń fi gbé e sípò nnpc èwo lẹ rí ń bẹ̀ tá a dárúkọ ọmọ ilẹ̀ yorùbá ní orí ẹyọ kan gbogbo ipò yìí pọ́tọ́ pọ́lítì àwọn wà ń bẹ̀ àá ṣé páàsì máa bá a lọ nìyí lọ́wọ́ wọn wò pé ní àkí ló dé ẹ bá bọ́ síbi síláàdì tó tẹ̀lé nísìnyí yẹn ló ti wá wọ́ọ̀sì ẹ wàá rí wọn nísìnyí gbogbo àwọn fíléjìsì wa àwọn adaràn yìí wá wá ń pa àwọn èèyàn nípakúpa nípakúpa tí ò da ak forty seven lẹ́ẹ̀ máa tán gbé dání ní gbogbo ilẹ̀ yorùbá ìpakúpa náà ẹ wọ àwọn èèyàn wa tán pa ní gàngàn ní ìbàràpá ẹ bọ́n ṣe pa àwọn èèyàn nípakúpa bọ́n ṣe ń pa àwọn èèyàn náà ní kaduna bọ́n ṣe ń pa àwọn èèyàn náà ní jos débi pé ní gọ́fúnà benue ni tó ń pa àwọn èèyàn káàkiri tó ń disturb federal government pé ní so ní label wọn as terrorist tó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n di pé ní àwọn èèyàn wọn ò lè lọ sóko mọ́ ẹ̀ lè lọ sóko ẹ̀ lè sẹ́nitì mọ́ nísìn ẹ̀yin lè wà ní pólísì ẹ̀yin lè wà ní immigration ẹ̀yin lè wà ní EFCC àwọn ló wà ní kóòtù ẹ̀ rí pé wàhálà dé gbogbo wa national assembly àwọn náà majority ń bẹ ah no no no no no kò yẹ kó rí bẹ́ẹ̀ ó wá jẹ́ pé ìran kan ìran tó kọ́ńkà àwọn ẹ̀yà haúsá àwọn ni wá ń ṣèjọba lórí gbogbo wa láti 1960 yẹn tágbára ti bọ́ sí wọn ni wọ́n ṣe ń tẹ̀wá báṣubàṣu nítorí wọn ni wọ́n ṣe àwọn náà wọ́n ń diktéètì bí ìgbésí àwa ayé owó ṣe rí ẹ̀sùn síwájú. ẹni èèyàn. gbogbo ọ̀nà láti tún gbà <laughs> gbogbo ọ̀nà làwọn èèyàn wá ti gbà gbogbo ọ̀nà wọn ti gbà yí pé ní òkè ẹ mọ̀ jẹ́ ká jẹ́ ẹ jẹ́ ká ṣe kínní ní tùbínú bí ẹ jẹ́ ká yanjú ẹ̀ láàrin ara wa kí wàhálà má ṣẹlẹ̀ nípa àwọn àwọn adarun tó ń pa àwọn èèyàn wa yìí kò dáa ẹ ẹ declare àwọn tẹ́rọ́rìsì nígbà tó wá dìpá tùkùkù òun wá níjọba ṣẹ̀ṣẹ̀ wá declare àwọn níjọ́ òní ẹ wo adúrú àwọn èèyàn tó ti pa ẹ wo ẹgbẹ́ ẹgbẹ̀rún náà ẹgbẹ̀rún àwọn èèyàn tó ti ṣòfò ẹ̀mí bọ́n ṣe ń pààyàn ní oko tó ń kidnap wọ́n ń rèpù àwọn èèyàn tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ́ wọ́n ti wá kéjì gbogbo àwọn ẹ̀yà títí wa wọ́n wá sọ wá di òkóbó bàbá wa òkóbó ni wọ́n sọ Yorùbá dà òkúbọ ni wọ́n sọ yìí di ibo wọn òkúbọ ni wọ́n sọ gbogbo àwọn ẹ̀yà yòókù dà tẹpẹ ẹ wá lè ṣe nǹkan kan dàbí akúra tí ò lè ṣe nǹkan kan kò lè tàbí ọbí ọmọ a sì ń gbogbo ọ̀nà wọ́n ti gbà wọn ní òkè ẹ ká ṣe restructuring làwọn ò fara ẹ ah, open grazing ṣe yìí open grazing wọn làwọn ò fara mọ́ ok ẹ jẹ́ ká ṣe constitutional conference ká jòkóó ká wo bá a ṣe fẹ́ gbègbè àti àgbèsè ayé rọrùn n tà ń ṣe yìí kò dá ìyẹn jẹ ní wọn làwọn ò fara mọ́ àá ó dá value added tax ẹ jẹ́ ká máa gbà fúnra wa wọn làwọn fara mọ́ ok Biafra lòun fẹ́ dá dúró ẹlẹ́ fara mọ́ Yorùbá lòun fẹ́ dá dúró ẹlẹ́ fara mọ́ wọn ní kẹ́ ẹ declare àwọn Fúlàní terrorist ẹlẹ́ fara mọ́ tí kì í bá pípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ok kí lẹ̀ wá ń fẹ́ kí ni wọ́n ń fẹ́ gàgàn ẹ̀sán sún síwájú ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní táwọn ọṣẹ táwọn fúlàní ṣe ń bì. ó mà ṣe o. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń bì. tú fún màálù wọn tàfà ni wọn máa tú fún màálù wọn lọ́kọ o èmi náà lọ kọ ara mi ní bàbá àwọn ọmọ mi tí mò ń jẹ tí wọ́n jẹ tí wọ́n fi tọ́ àwọn ọmọ mi gbogbo ẹ̀ ní Tafa ti bàjẹ́. tani tani tó ń tani Tafa tẹ̀ sọ̀rọ̀ yìí. bòròró ni òun ló ni mọ̀ọ́lù gangan àwọn ọmọ rẹ̀ wọ́n ṣiṣẹ́ yìí àwọn ọmọ rẹ̀ wọ́n ṣe o. kú fún mọ̀ọ́lù. Hmm, arúgbó wo náà. kédò ni. kédò ní kédò sàlámì. kédò sàlámì nílùú gbòòrò gbogbo ṣé lógbómọ̀ṣọ́ ni àbí ní. ilẹ̀ yín jẹ́ kédò sàlámì. kédò sàlámì. ṣé ẹ̀ẹ̀kan tó máa wọ́n ṣe ìgbà àkọ́kọ́ tó wá jẹ oko yín lélẹ̀. kì í ṣe ìgbà àkọ́kọ́ wọ́n ti bẹ̀rẹ̀ ti pẹ́ àmì èyí yọ pọ̀ jù. irú àwọn nǹkan ọ̀gbìn ni wọ́n jẹ nínú oko yìí. wọ́n ń tu gẹ̀ fún màálù. wọ́n ń tu. wọ́n ń tu ni ẹbẹ́ yìí náà rí ni. ẹ wo orí yìí oníyàá iye oníyàfa. ọmọ odidi odidi fílẹ̀tì kan bẹ tí ọmọ Yorùbá ti sápò ń wọ́n tó bọ́nú àgbàdo àgbàdo tó lélé kà wọ́n ti jẹun bẹ̀ mọ́ọ́lù ti jẹ́ tán ẹ̀gẹ́ nù ọ̀hún ah! ti jẹ́ tán ẹgbẹ́ òun ò tí ì ta gbogbo ẹ ti rẹ́ mọ́. ìwọ ní ìyá ìyá tó yẹ kí kókó mọ sí mi. ẹ wo wọ́n tún tu fún màlúù ni. ẹ dákun ẹgbẹ́ wa o bẹ́ẹ̀ ni. ẹ ṣàánú mi. ẹ ṣàánú mi o. àwọn ọmọ tafa gbàjẹ́ lẹ́nu mi o. tọ́ bàbá wa wọ́n ní ẹni tí àìkìlọ̀ eléyìí tá a fẹ́ ṣó nísìnyí fún àwọn èèyàn torí pé ní àmọ́ mọ̀ ní afẹ́sùn àwọn fídíò oríṣiríṣi ló wà láti fi lè ṣó fi hàn àwọn èèyàn wa pé ẹ wo iṣẹ́ tí àwọn èèyàn wa ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé síìtì tí ò gbé ní abúlé àwọn ò mọ̀ wípé ní àwọn pípò ti ṣe ọṣẹ wọn ti pa Yorùbá gidi gan ara àwọn fídíò la fẹ́ wò nísìnyí wọ́n tó o bá lè wò à ń fi àsìkò yìí sọ pé ẹ lè ka ojú yín kó bẹ́ẹ̀ because fídíò pọ̀ bẹ̀ a kàn ṣẹlẹ́tì yẹn bíi méjì bíi mẹ́ta lásán ni nítorí pé ká má fi ba àwọn èèyàn wa nínú jẹ́ a kàn ṣe lè láti fi lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé tọ̀ àwọn adarán yìí yìí wọn èé ṣe ẹni téèyàn ń gbà láàyè wọn kàn máa máa pa àwọn èèyàn wa nípakúpa a sì ń bẹ àwọn gọ́vnà wa à ń fi àsìkò yìí bẹ̀ wọ́n ipe ní ẹ dákun ẹ dáàbòbò àwọn èèyàn wa ẹ dáàbòbò wọn ìpakúpa ni wọ́n ń pa àwọn èèyàn wa ẹ wo oníṣìí ẹ oko kan àwọn kan àwọn eléyìí wà ní tuntun jẹ oko. kò dẹ̀ sẹ́ni tó lè mú wọn kò sẹ́ni tó lè béèrè lọ́wọ́ wọn. odidi ìlú kan ó rà pé ti ẹ ti jump slide ó dídí ìlú kan mẹ́tọ́ pé ní village ni gbogbo Yorùbá ti kó bẹ́ẹ̀. wọ́n ti tìlú yẹn lẹ̀ pátápátá. ìlú yẹn. Hmm. so nídìí eléyìí ẹ wò ẹ wò lú yìí nísìn. ẹ ká san gbogbo ọmọ Nàìjíríà ìlú olókè méjì la wà yìí olókè méjì forest reserve lábẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá níbi tí àwọn fúlàní tí wọ́n ti ya wọlé ní ọjọ́ sunday tí wọ́n sì pa èèyàn kan ṣoṣo tí wọ́n sì tún dúnkokò pé àwọn padà bọ̀ ní báyìí kò sí ẹnì kankan ní ìlú olókè méjì mọ́ òun lẹ́ ń wò bí a ṣe ń yá yìí o ilé ń wò yẹn kò sí. sọ nídìí eléyìí ẹ wo orú ọṣẹ tí àwọn ará bíi ń ṣe. ìkọ̀kọ̀ ní inú ìlú mọ́ fúlàní ti lé gbogbo. ẹ wo ọṣẹ tí wọ́n ṣe fún àwọn èèyàn wa tẹ́ ẹ̀ wá ń pa àwọn èèyàn káàkiri tẹ́ ẹ̀ ń pa àwọn èèyàn káàkiri tí èèyàn gan ò tó rò. gbo àwọn ọmọ onílùú kúrò ní ìlú tọ ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ wo ọṣẹ tí wọ́n ṣe ní nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹ ká tẹ̀síwájú. bí a ṣe ń ah, ah. tu síbi oko ní ibi tí mo ti ṣe fídíò wọn yìí so ó possible kan dẹ̀ tún lọ sínú oko tí inú oko ọ̀pẹ yẹn ó possible kan lọ bẹ̀ ẹ ṣe mọ̀ and then mo dẹ̀ gbọ́ recently pé bíi sínú last week àbí nǹkan pé wọ́n ṣàwọn kan ní àdá ní side ibẹ̀ yẹn so kò sí nǹkan tí mo fẹ́ ṣe fún wọn torí mi rò pé wọ́n lè gbọ́ èdè mi rárá pé kọ́ má da ẹran lọ sí inú oko báyìí àwọn ni wọ́n ń lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì tí ẹ̀ ń wo èyí tàbí ìṣe ẹ jẹ́ ká tẹ̀síwájú yorùbá ti dọ́kọ délé ìdánimọ̀ nílùú nílùú bàbá yín tí àwọn adarán wa ń lé yín kò nílùú yín bí àwọn èèyàn fi gbogbo odidi village wọn sá kò ń bẹ̀ ẹ rí i pé ní agbára. ẹ wò kú yorùbá ẹ wò kú yorùbá ńlẹ̀ mi wọn lóòrù ni wọn wọlé onílé wọn sọ ní ìmọ̀ta àti ilé yòókù. ẹ ti rí òkú mi sì lélẹ́yìí báyìí o àti lóòkú mi ilé ẹ̀ ṣáà ti rí àwọn sọ fún mi ò sí bẹ́ẹ̀ o ìṣẹ́jú fúlàní ṣe lẹ́nu sunday ogun wájú àti lóòkú èèyàn so ogun ti dé ẹ múra kí ẹ̀kọ́ má pè mí ẹ múra ogun ni ẹ má pè ló ń bà tèmi express road after onídàrí ẹ̀wọ̀n báwọn fúlàní ṣe yìnbọn fún o ẹ̀wọ̀n fúlàní wọ́n ṣe yìnbọn fún o ẹ̀wọ̀n mọ́tò rẹ̀ wọ́n ti pa dírẹ́fà wọ́n ti pa ní tó wa mọ́tò Lagos Ìbàdàn express road ah, fúlàní ni ó ní fúlàní ló ti gbéyàwó ẹ̀ lọ ẹ̀wọ̀n Driver, ni wọ́n ti pa ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n Driver àwọn fúlàní ìyàwó ènìyàn wọn ti gbé lọ ẹ wo mọ́tò ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ní mọ́tò ẹ wo ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àwọn fúlàní ni o ẹ wo. fúlàní gbàgbóró kan wọ́n nàìjíríà. ẹ wọ ẹ wọ àwọn ọlọ́run wọn pọ́n kankan yẹn bọ́ọ̀dì kápá yẹn kápá ẹ̀jẹ̀ sílẹ̀ wọn ò bá pọ́n ní kí. What the body ẹ wọ ẹ wo bọ́ọ̀dì sá ilé ní South Africa ẹ wọ ìgbìmọ̀ yìí. this is Sunday this is war war gbogbo yẹn jí kò tó sọ fún nìyẹn ẹ mọ ní gbogbo sí ẹ fẹ jí wọn ti pa ọmọ Yorùbá àwọn fúlàní ti pamọ́ yorùbá ọgbọ́dẹ́ fúlàní ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú wa ẹ̀kọ́ tí fúlàní dánwò today is sunday ẹ̀wọ̀ òkú èèyàn rẹpẹtẹ lẹ̀ òkú ọmọ yorùbá lẹ̀ ń wò òkú ọmọ yorùbá lẹ̀ ń wò òkú ọmọ yorùbá lẹ̀ ń wò òkú ọmọ yorùbá lẹ̀ ń wò gbogbo yẹn jí o gbogbo yẹn jí o. ẹ tún wo tó ṣẹlẹ̀ ń bí nísìn. òkú ọmọ yorùbá ni ebi eh, kan tó ní ẹ̀kan tó ní ohun tó ń sẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọn ò rí gbogbo nǹkan yìí. wọ́n ní ìlú Ifẹ̀ náà ti pa àwọn ọmọ ọ̀dọ́ yìí wọ́n ṣá wọ́n ṣàkúṣà ni. Hmm. wọ́n Nàìjíríà. ẹ tẹ gbólóhùn yẹn. ẹ kálẹ́ nínú ilé o ẹ̀yin bàbá ìyá ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò mi. ẹ̀yin wòlíì pásítọ̀ wa prọfẹ̀tì wa ẹ̀yin ìmáàmù wa ẹ̀yin bàbá wa àbáláyé mo kí o mo kí yín sówó mo kí yín sọ́mọ ọdún o ọdún ayọ̀ lọ́dún yìí máa jẹ́ o ẹ̀mí yín o ẹ̀mí gbogbo wa á gùn o ẹ̀mí kánjú o fídíò tí mo sẹ́ndì sílẹ̀ ẹ má o mo kéré yín mi ò tọrọ sọ ọlọ́rọ̀ wíwọ́n ni mí nínú ilé mi sábà torí tí èèyàn bá ti wà lẹ́rìn àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn máa ń tẹ́tí ni bí wọ́n ṣe kọ́ mi lé nìyẹn tí èèyàn bá wà lẹ́rìn àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó mọ̀ jùyàn lọ ẹ farabalẹ̀ ẹ máa tẹ́tí ẹ máa kọ́gbọ́n so bí training mi ṣe rí nìyẹn ẹ má bínú sí mi fídíò tí mo send Ondo State ilé ìbáyìí eye witness ni ẹni tó send ẹ̀ sí mi báyìí first cousin mi ni neighbor dẹ̀ ni wọ́n gbogbo àwọn ọmọ tẹ̀ ń wò ìgbà àwọn boys wọn wọ́n kàwé wọ́n kàwé wọn wọ́n lọ èmi lọ wọ́n lọ NYSC wọ́n serve wọ́n lọ university wọ́n kàwé àwọn ọmọ tá a mọ̀ ni ọmọ níbọ̀ ni wọ́n kó ni wọ́n lọ àwọn Fúlàní ló lọ pa wọ́n sóko báyìí ní Ondo state Arimugija ní àná Arimugija náà ti lọ pa àwọn ọmọ wọ̀nyí ní àná wọ́n pè bẹ́ẹ̀ ní Ondo state nebo àbúrò màmá mi ni wọ́n ẹni tó bí àwọn ọmọ wọ̀nyí ìyá kan bàbá kan ló bí àbúrò màmá mi gangan tó tẹ̀lé màmá mi ó wà níbẹ̀ second born màmá màmá mi àti last born màmá màmá mi ìlú yẹn náà lọ́kọ sí ìlú yẹn náà dàgbà sí torí second born yẹn ló mú last born wọn tira tó náà rọ́kọ ń so àwọn méjèèjì ló má rí síbẹ̀ so life uh, witness eye witness ní story ibà àwọn fúlàní ló pa ọmọ wọn ibà tán lọ oko bàbá wọn tán kàwé tí wọn ò ríṣẹ́ ní city wọ́n tún padà sílé lọ ṣe kòkó ọlọ́ọ̀dẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ ń àwọn fúlàní ló lọ ká ọmọ okòkò tó pa wọ́n sóko báyìí nílùú tá a wà ìlú tó lọ́ba tó níjòyè ṣé wọ́n máa fúlàní máa pa wá tán ní báyìí bẹ́ẹ̀ ọlọ́run ò ní gbà fún wọn ọlọ́run máa jà fún wa ọlọ́run lòun ó jà fún wa ọlọ́run dẹ̀ máa jà fún wa ẹ̀yin bàbá wa ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá àwọn ọmọ téèyàn mọ̀ ó yẹ kí àtàná lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń wá bí wọ́n ṣe kó òkú àwọn wọ̀nyí jáde àwọn sójà àwọn àmọ̀tẹ́kùn látàná wọ́n ṣẹ̀ṣẹ̀ bá àwọn wọ̀nyí kó jáde ni mọ́ṣúárì náà ti snap àwọn ilé ẹ̀ náà ti fídíò àwọn ilé àwọn tó kù báyìí oníkálukú ń gbé tiẹ̀ báyìí wọn ò lè bí èyí tó jẹ́ táwọn wọ̀nyí tá a mọ̀ gangan ni wọ́n fídíò báyìí wọ́n ròyìn òkú tán pa sí ìlú yẹn látànà láti jẹta sáànà lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ so gbogbo ìlú yẹn báyìí wọ́n ní kò sí ẹyẹ ń bẹ̀ mọ́ gbogbo ìlú yẹn ti fọ́n ká wọn ò dẹ̀ réèyàn rescue wọn àwọn àmọ̀tẹ́kùn hmm. àwọn ẹni ẹlẹ́ni náà try agbára wọn o tí sójà wọ wọbẹ̀ táwọn fúlàní wọn jókòó sínú gbó wọn yìnbọn nínú gbó wa kì í ṣe gbó wọn o kì í ṣe Sokoto kì í ṣe Kano o wọn wà bẹ́ẹ̀ wọ́n yìnbọn nínú gbó wọn dẹ̀ jókòó síbẹ̀ ah, ọlọ́run á gbà fún wa o ọlọ́run á gbà fún wa ọmọ wa ló ń bí o ojú wa ò ní bàjẹ́ ẹ̀yin wa náà ò dẹ̀ ní bàjẹ́ o ojú wa ò ní bàjẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin wa náà ò dẹ̀ ní bàjẹ́ o in fact mo wo àwọn wọ̀nyí torí ah, ìlú tí mo máa ń lọ ni ọlọ́run á gbà fún wa ẹ wo èyí tó ṣẹlẹ̀ ní tòní náà ẹ wo àdúrà tó ń sin ní Zamfara ẹ wo ìyá yìí nísìn wọ́n ti wọ́n ti pa ìyá yìí náà wọ́n láwọn Fúlàní ló pa. ó ní ọ̀kadà ṣé bá ti máa ba lọ lélẹ́yìí ẹ wo àwọn ẹrúkú o ẹ wo ẹ wo àwọn ẹrúkú. Allahu Akbar. Good news. Det är det det krävs i det här rummet. Blinkarna, bussjö. Ẹwà wọn rí iṣẹ́, ẹwà wọn rí iṣẹ́. Nam. Ha? Kí ni àìbíkà? Ìfọ́ ti wọ́n ní? Ní Àwọn kan sì ń sọ̀rọ̀ ọwọ́ Nàìjíríà. Ìtẹ̀ka máa bá wọn tí ẹ̀mí èèyàn jọ lójú ká máa wọn tó papọ̀. ayò tí ma jọ jọmọ sára tó fọ akásá. lórí ìjẹkújẹ. bẹ sára tó kọkúri tó dẹ. jàlí dẹ jẹ mi sí kìtì nìkan mi wúlò. wọ́n sọ àjọ. kì í ṣe aṣòfurufú ní nǹkan ìjà ṣe ń dọ́wọ́ wọn àwọn ìjọba Fúlàní ló ń fún wọn. abẹ ẹrí báyìí ó lágbára ṣé ká tẹ̀síwájú ni ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká tẹ̀síwájú tọ́rọ́ náà pọ̀ ọ̀nà jù. Every one of us must rise up. The armed forces are not neutral. ṣé gbọ́ báyẹn. They collude. They collude. They collude with the armed bandits that kill people, kill Nigerians. They facilitate their movement. They cover them. So if you are depending on the armed forces to stop the killings, you will all die one by one. èdè wo yan uwanmu ne, Mu ko kuma da kuka so yan uwanmu musulmi ne ko kuma musulmai ba. Dole ku bada wannan amsa. Ɗaya, in ku musulmai ne, ko ku zauna daji, ku zo kuna ɗaukan mu daidai sai mu kuma ku ba ne, ku gaya mana mun yi fada da kafiran da za mu yi da na yanzu. a ti bá àwọn káfíń jẹ́ àwọn akúbá ẹ̀rù mẹ́jà ni. gbogbo ẹ̀bùrù owó òun fún wọn ní ọgbọ̀n ọjọ́. Ọjọ́ wa ẹ dájú ẹ dájú ẹ dájú ẹ dájú ẹ dájú ẹ ẹ pọ́sẹ̀ ntọ́ ń sọ nísìnyí náà ẹ̀wọ́n jùlọ ntọ́ ń sọ ó bí yípe ní àwọn bòròró àwọn ni wọ́n ń pààyàn ọba tó ń sọ̀rọ̀ nǹkan bo fúlàní lòun náà ó láwọn ni wọ́n ń pa àwọn èèyàn ni wọ́n ń gbẹ̀mí yàn ó láwọn ti rẹ́dì ní sàwọn máa gbẹ̀mí wọn ni káwọn máa ti rí àwọn máa pa wọ́n dànù ni ẹgbẹ́ gbólóhùn tó ń sọ ọba àdúgbò ló ń sọ yẹn o. ẹ wá síbi yìí ọmọ ìyá kan ti pa. mu kuma to ina son tambaye ku musulmi ne ko kuma da kuka musulmi ne ko kuma musulmai ba dole ku bada wannan amsa daya kuma yan sanda ku ji mun yadda ku yan sandan Najeriya ne za mu kuma da muka gani dan sanda ya kama kinnafa ya sake shi mu kuma zamu mu annon na yau

a lọ sínú gbogbo ibi tí wọ́n ti fúlàní náà máa pa wọ́n. Mr. Speaker, where are we going? Mr. Speaker, so, I cannot go to my village and sleep. So I cannot go to my village and spend a night as oh, I'm speaking to you. Know. For the last one year, one wallahi, I can't go to my village and sleep. I feel very lost. Oh, no, and this is why I find myself. Over Mr. Speaker, it is terrible. láàrin ọdún kan mi ò ti so ẹ̀yin ẹ wo Ewo ẹ wo bàbá wa ẹ wo odidi ọba àlú ẹ wo tó ń sọ wọ́n làwọn máa pa wọ́n ni tó ń fẹnu idan ba gwamnati ta daure man wanda yake cikin daji ya ta'addanci ba Allah ubangiji ya tsine ma Allah dauki rayuwa ta a bahilla ce saniya aka san shi da ita sai noma saniya ba ta tó sọ ní tọ n tó fẹ́ náírà rẹ̀ sọ ní o kì í ṣe ń tàwa sọ ta àmọ́ sí ni màálù. kan muka samu mu kuma wallahi wallahi dalilin da ya sa billahi lazi shekara na bakwai ina makarantar allo amma lokacin da na dawo na tsinci kaina a cikin wannan abu. wallahi ina mamaki kullum ina tunanin rayuwa ta un bẹ̀rù gbèsè ayé òun akalla a kasar dan banga ní kúkúrú ntọ́wọ́n náà sọ nísìn ara wọn ni òun náà wà nínú àwọn tó ń ṣiṣẹ́ apànìyàn hmm. nísìn ó ti ronú pìwàdà ní. ní sọ ẹja tó síwájú. say they are ready to comply with the directives to evacuate the animals from Agogo land ìlú Ghana lélẹ́yìí o bàbá wa bóyá bí tó já tá à ń fi yín ni pé ní kì í ṣe pọ́dọ̀ tiwa nìkan àwọn adarun yìí tó ń ṣe nìyẹn kì í nìkan parọ́ mọ́ wọn. ṣùgbọ́n àwọn kẹ́nà àwọn fine solution tí wọ́n ní wọ́n ní ọ̀pẹ́ towers náà. And their commissioner police commander who led the charge did not mince words, urging his men to be ruthless the Fulanis better than us? Can they shoot better than us? Can they do the military and police job more than us? they say they are guerrilla tactics, they are guerrilla fighters, and they are going to ambush you and shoot you. Please, I beg you in the name of God. Nobody should die in the bush as a police or soldier or, uh, uh, whatever. We are going back with our number and come back with our number. And to be safe. If you see anybody holding arms, want to attempt you, please don't waste time. The Operation Cowlet team is expected to have so far shot and killed over 100 cows wow. in the area. Wọ́n pọ̀ mọ̀dún làwọn ń pa káàkiri everywhere. Mohammed Madi says most of his colleagues are ready to comply with the evacuation directives. Ẹ̀rí wa, wọ́n ò gbá wọ́n ò gbá gbẹ̀rẹ̀ ìlú tó ń mọ̀ fi nìyẹn. Ìlú tó ń mọ̀ fi ẹ̀dá tẹ̀síwájú ọ̀dọ̀ pé ní ní twenty first century twenty first ta wà yìí lọ́tọ́ àti pé àwọn ará káàkiri ní káàkiri tó yẹ kó pé ní cattle colony cattle. yẹ kó ń lọ sí ní gbogbo àwọn àgbègbè wọn. ẹ̀jẹ̀ àtẹ̀síwájú. ẹ̀yẹ ẹ̀wá wò nísìnyí ẹ wo gúnmínì lójòkó yìí pẹ̀lú àwọn adaran apànìyàn wọ́n ń ṣe mítìn ẹ bá rí ẹrí báyẹn àwọn adaran ló bá ṣe mítìn. gbogbo ìbọn yẹn wọ́n lè gbébọn tira. wọ́n ti gbébọn tira wọ́n sì bá wọn ṣe mítìn ẹ dákun tọrọ ìbẹ̀rù ọlọ́run dàbí wọ́n bá wọ́n bá wọn adaran àwọn apànìyàn wọ́n bá wọn ṣe mítìn àbẹ́ rí báyẹn wọ́n bá wọn àwọn hmm. tó ń pààyàn wọ́n bá wọn ṣe mítìn òun náà la rí yìí nísìn ẹ tún já ẹ já tẹ̀síwájú òkú rèé o àwọn tí àwọn wọn gba ẹ̀mí wọn ní ní Benue àti Southern Kaduna ẹ wo àwọn òkú èèyàn ẹ wo àwọn òkú èèyàn casket ni o ẹ wo casket tó pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ òkú àwọn èèyàn ní tó fẹ́ sí nìyẹn o mass burial ẹ wo òkú àwọn èèyàn ẹ òkú àwọn èèyàn rẹ ń wò yẹn o ẹ wo àwọn òkú àwọn èèyàn tó ń gbé káàkiri. láì ṣe ṣíṣí. abẹ́rẹ́ tó láì ṣe ṣíṣí òkú èèyàn àwọn thirty eight náà bandit lọ àtáàkì mass burial ẹwọ ẹwọ ẹwọ àwọn òkú èèyàn wẹrí ọwọ ètò náà gbé káàkiri ẹwọ. one thousand seven ní benue. kí dé one thousand seven hundred twenty three wọ́n ti pa ní benue according to reef note òní ni wọ́n kọ síbẹ̀ yẹn ẹwọ àwọn ọmọ èèyàn fa àwọn òkú èèyàn. tírélà ganan fi ń kó òkú wọn tírélà. tó abẹ́ẹ̀ rí ẹ dákun mass ah, burial. Ah tọ̀ àbẹ́ẹ̀ rí. ẹ̀yin wá wo bàbá mi ìyá mi bàbá ìgbàlódé ọ̀rọ̀ ṣe é ṣe náà rẹ̀ lóye sí àwọn àgbà ní sọ̀rọ̀ tí ọjọ́ ìṣẹ́ tó ṣe pàpà lọ́wọ́ ẹ̀jẹ̀ aláìsàn náà pa ọ́ ilé olóyè Sunday Ìgbòho leléyìí tọ mo rò pé òkú èèyàn ọ̀nà ń wọ́ jáde nílé ẹ̀. kò ó dìde ó ń gbìjà àwọn ẹ̀yà ẹ̀. wípé bó rẹ ṣe fẹ́ máa pa àwọn èèyàn wọn kẹ máa pa wọn nípakúpa ní ni ẹ wá wo padà fún e, nínú méjì òkú méjì ni pa àwọn èèyàn méjì ẹ wo ẹ̀jẹ̀ ẹ wo àgbẹ̀rẹ̀ ẹ wá wo tó ń bá wọn ṣe mítìn pẹ̀lú àwọn kan bá wọn wàhálà àfáà kan òun lọ bá wọn lálejò ni ó ti lọ bá wọn lálejò abẹ́ ẹ̀ ní àyè. ẹgbẹ́ síwájú ẹ̀sùn síwájú. ẹ wá wo àfáà kan nílẹ̀ Yorùbá nígbà tí wọ́n lọ sílé Sunday Igboho ẹgbọ́n tí ń sọ. ẹ̀ẹ́dì ò bá dáa rùn ṣé bọ́lọ̀ ń sọ ẹ gbọ́ nǹkan tí ànábì sọ nípa ọ̀fọ̀ tó fi wá jẹ́ ntọ́ da lọ́dọ̀ bàbá lè má mú yín yẹn ànábì ní inna ruqa wat-tama'ima wat-tiwalata ẹ bá kọ́mplíìtì ẹ̀ ṣírk ẹ ẹ máa bú àwọn ọmọ kéékèèké pé àbọ̀ ọmọ wọn kọ́ wọn kàkà bẹ̀rẹ̀ tíra ni sẹ́ríkẹ́ lè má mú yín bẹ̀rẹ̀ àdìsí lọ ṣe rí fídíò afọ́nrán yìí hmm. ẹ wo Gumi òun lọ ń bá àwọn tó ó ń bá wọn wọnú igbó ó ń ya fọ́tò pẹ̀lú wọn ó ń bá wọn ṣe mítìn ẹnìkan kan ò sọ̀rọ̀ wọ́n gbébọn dání ẹnìkan kan ò sọ̀rọ̀ ìjọba ò rí nǹkan kan ṣe sí yẹn ẹni tó ń wá dìde tó ń sọ yìí pé ẹ má pa àwọn èèyàn mi mọ́ ẹ má pa àwọn èèyàn mi mọ́ ẹ má pa àwọn èèyàn mi mọ́ ẹ wá lọ sílé ẹ̀ lóru ẹ invite ẹ̀ pé ẹ fẹ́ rí àbí nǹkan kan ẹ wá lọ sílé ẹ̀ lóru ẹ wá pa àwọn èèyàn nípakúpa ẹ wá wọ òkú yẹn lọ dóní àwọn olókùn òrókù gbà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run àwa rí àfáà kan tó ń wá jáde nílẹ̀ yorùbá ẹ wo ohun tí Gumi ń ṣe fún àwọn ìran títí ẹ̀ ó ń sọ̀pọ́ọ̀tì àwọn ẹ̀yẹ ẹ̀ ó sì mọ̀ pé n ṣe òdà wọn ń pààyàn ní ibi àwọn bẹ́ẹ̀ ìbọn lẹ́rí ak forty seven lẹ́rí tó ń yẹ tó ń gbé dání yẹn tó wà pẹ̀lú tó ń gbà wọ́n ya fọ́tò afa yorùbá yìí tó jẹ́ ọmọ ògbómọ̀ṣọ́ òun wá ń lọ ń ṣe fídíò wá ń fi òkú tó ti kú ó ń fi wọ́n sí yẹ̀yẹ́ ń sọ pé kò pọ̀ ọkà ẹ dákun ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo ogún mi hmm. bàbá wa mi ẹ wo ogún mi ó ń fọ́tò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 lọ́mọdé amẹ́sà ọwọ́ afárá alélẹ̀ wọ́n wá mú àjògán wọ́n pa ọ. wọ́n tún mọ́rọ́gùn wọ́n pa ọ́ ó kú kòkó ọkà kòkó ọkà wa túlẹ̀ ẹgbọ́n kóló wọ́n nígbà wọ́n ṣe ti àjògán ní forty eight bullets hmm. wá fi orí fi àfa àti ṣàdúrà wọ́n ṣàdúrà ah, ara tá a máa sọ náà tó bá yá pé ẹ ti le jù á le kẹ̀kẹ́ bọ̀bọ̀ nọ́ọ̀sì ẹ àfa kan á ń ṣàdúrà fúnra àwọn eléyìí wọ́n tún mọ̀ náà wọ́n kò bọ̀ fún un la fi pé èyí tó ń pa wọ́n ló kọ. Hmm. ẹ gbọ́ gbólóhùn tó sọ wọ́n kò bọ̀ fún un ọmọ èèyàn ni wọ́n pa ẹlẹ́sìn rẹ̀ ni wọ́n pa àáfàá ni tó ń ṣàdúrà ẹwà àwọn tẹ̀síwá rẹ̀ lẹ̀lẹ̀ ẹ wo gbólóhùn tó ń sọ ó ní wọ́n kò bọ̀ fún un ẹ̀gbọ́n tó ń sọ wọ́n kò bọ̀ fún un hmm. ẹ dákun sáfà nìyẹn wọ́n ta ẹ̀jẹ̀ ọmọ èèyàn wọ́n ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ àwọn fúlàní ló ń pààyàn káàkiri yìí tí Gumi ló ń bá wọn ya fọ́tò kò mọ̀ ṣe wáàsí lórí Gumi kò mọ̀ ṣe wáàsí lórí àwọn tí àwọn adaràn yìí ń pa káàkiri àwọn tó ń pa ní Ìgàngán kò mọ̀ ṣe wáàsí lórí wọn kò sọ pé wọ́n pa àwọn èèyàn o kò sọ̀rọ̀ ń pa àwọn adaràn ẹ dákun irú islam wo là ń ṣe ṣé islam ló ran wa nínú ní ká ṣe báyẹn hmm. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ṣé ẹ̀sìn ló ní kó ṣe ń tó ṣe yóò dùn mí pé ní àwa fídíò rẹ̀ kan bẹ tó padà wá ṣe tí ìṣẹ̀lẹ̀ yẹn náà ti ṣẹlẹ̀ sí àwọn èèyàn ẹ̀ láfà tó ń sọ̀rọ̀ yìí wàfà àgbádébọ̀ àbíkíní wọn ń pè tó jọ́ mọ Ògbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ sí tó padà wá sọ yìí pé lóòótọ́ ni o àwọn adarán ń pààyàn o kì í ṣe ọ̀dọ́ o ẹ dákun irú àwọn àfà òrèlè yìí wọ́n gba ọ̀mí ẹ̀wọ̀n aláìṣẹ̀ àwa fi ọ́lẹ̀ wọnú ọlọ́run níta wo sọ fún tọ́lá wo èyí ṣe oníjàgídíjàgan àwọn ò wàhálà àwọn ò ní tọrọ àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀ a nígbàgbọ́ sí yẹn gbogbo ẹni tó máa ń fẹ́ nǹkan ìtàjẹ̀ sílẹ̀ eléyìí kò sí lára àwọn ọmọ nípa ẹ̀ ẹ̀sùn yá sún síwájú. ẹ wá wo Sunday Igboho. àwọn wa gba lọ́ọ̀yà lọ́ọ̀yà wa gbalé ẹjọ́ lọ pé ní ah, n tí Sunday Igboho tí wọ́n ń jà fún yìí pé ah, kí Yorùbá dá dúró ǹjọ́ lẹ́tọ̀ọ́ àbí ò lẹ́tọ̀ọ́ odìmẹ́ ni ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ tí àwọn àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe láti lọ sílé ẹ̀ ǹjọ́ ǹjọ́ ó wà nínú òfin ẹ wá ohun tí kóòtù padà wá sọ kóòtù padà wá sọ yí pé ní ó ní ẹ̀tọ́ láti lè béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá even kóòtù tún wá dá lẹ́jọ́ pé wọ́n gbọ́dọ̀ san twenty billion wọ́n dá láre ipò wọ́n gbọ́dọ̀ san twenty billion fún fún Sunday Igboho against the federal government òun náà lè bá lọ wo Tribune ẹ̀sùn síwájú ẹ̀ lọ wo Tribune wọn ti Saturday tó jáde lọ nígbà yẹn ní Tribune newspaper ó gbé kóòtù sọ yí pé rárá o yí pé ní Yorùbá nation agitation ó wà lẹ́gà òfin ò sọ pé kí o mọ kí o mọ jà fún n tó fi takò ó ní ọ̀nà jàgídíjàgan kò sẹ́ni tó sì sí jàgídíjàgan n tẹ́ fi mọ̀ pé kò sí jàgídíjàgan òun náà ni fọ́nrán tó mọ́ tó tẹ̀lé lè tẹ́ máa wò nísìn nísìn òun láti rí wọ́n sọ wípé ní court declare Yorùbá nation agitation legal says self-determination is human right òun là rí court award twenty billion to Igboho against federal government òun náà lásàrí yìí so wọn hmm. tó bá ń bẹ̀rù wípé ní à ń tó ń béèrè fún yín o kẹ́ sọ̀tọ̀ òun ni kóòtù sọ ló ti da láre yìí ló sọ pé ní ó lẹ́tọ̀ọ́ alẹ́tọ̀ àti béèrè alẹ́tọ̀ àti béèrè àwọn ráìtì ẹ̀ ni àwọn tó lọ gba ẹ̀mí àwọn èèyàn nísìn tó lọ gba ẹ̀mí àwọn èèyàn tẹ́ tó ń lọ pa ẹ̀ pàdé pẹ̀lú ọlọ́run tó lọ́yìn ní ó padà kú kò sí ní tí kálukú ṣe tí ò ní kẹsàn-án rẹ̀ ẹ tẹ̀síwájú ẹ wá wo gúnmi gúnmi ló jòkó yìí o confidence ló jòkó pẹ̀lú àwọn adaran ìbọn ló wà lọ́wọ́ rẹ̀ yìí bàbá wa abẹ́rẹ́ ìbọn lọ́wọ́ wọn ni ẹ wò wọ́n lẹ́yìn ẹ wò wọ́n ìbọn náà bá gbé dání yìí ẹ já sún síwájú ẹ wá gbọ́n tó gúnmi sọ ó ń sọ yìí pé ní ó ní ń sọ fún ìjọba pé ní àní ẹ lọ bá wọn adaran ẹ lọ bá wọn negotiate tẹ bá jẹ́ kó jogun omi tẹ bá fẹ́ kí àwọn iléèwé kókó safe ẹ lọ bá wọn sí ẹ punch newspaper ló gbé alákọ́ lakọ́ òun ni wọ́n kọ́ sí ẹ punch ẹ wo odidi gọ́vnà ìlú òun ló bá àwọn adarán ya fọ́tò yẹn ìbọn ló gbé dánwò àbí kèsè kan ìbọn ẹ tún wọ sọ́jà gan ló tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn ṣùgbọ́n Sunday Igboho wọ́n rírú eré lè kú lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá pẹ̀lú eléyìí tó ya fọ́tò ya fọ́tò pẹ̀lú eléyìí a sì ra wà nílùú kan náà só yẹ kó rí bẹ́ẹ̀ nítorí tọ́lọ́ ẹ tún wò Gumi ló nawọ́ nǹkan ẹ̀bùn sí àwọn adaran níbí òun ẹ̀ sáà rí tó ń gbé nǹkan fáwọn adaran bówó ni bí nǹkan kan ni wọ́n dìjọ ló ń fún wọn ní ló ń fún àwọn àwọn olórí àwọn adaran abẹ́ẹ̀rí àwọn àfáà náà nìyẹn ẹ lè rí àfáà kan kó dìde kó sọ irú àfáà Gbádébọ̀ yẹn kó sọ lórí ẹ̀ sọ pé ní àwọn ò ní gbà káwọn Fúlàní kan gba ilẹ̀ wa pé à nígbà kan gbalẹ̀ wa òfin fara gbà òfin fàyè gbà ipe ni a ní ẹ̀tọ́ láti dáàbò bora ẹ wo irú àwọn tó ń lọ ń pa ẹni ẹlẹ́ni tó ń sùn tó ń sùn lóru tó ń wọnú ilé wọn tó ń pa wọn nípa pé wọ́n ṣe sá orí ọmọ ìdí nìyẹn báwo wọn ò ẹkún ẹwọ ẹrọ ẹrí ìyàwó wọn ẹwù bọ ní ọwọ́ àwọn ìyàwó wọn ìyàwó àwọn adarun abẹ́ẹ̀rí ẹrí abẹ́ẹ̀rí ìbọn ló fẹ́ yìnyẹn o. o ti wọ́n ṣe. kábíyèsí olódùmarè. abẹ́ẹ̀bẹ̀ sẹ́rí báyìí sẹ́rí báyìí sẹ́rí báyìí ìbọn ló yìnyẹn o ẹ̀sùn síwájú. Haji Usman raised a controversial issue on the ownership of the nation's crude oil domiciles, majorly in the Niger Delta. According to him, it's wrong for any state to claim that it's oil producing because 72% of the total landmass in the country belong to the North, and, by, and that by the United Nations law, it's only the North that actually has the right to claim ownership. ẹ wo bùgàjẹ́ bùgàjẹ́ nìkan bí ó láwọn ló ní àwọn ẹnìkú ìgbésílẹ̀ wọ́n epo gan àwọn làwọn ní epo. ẹ jẹ́ ẹ jẹ́ kán gbọ́. Mileage you get in the sea, according to the United Nations law of the sea, is a measure of the landmass that you have. That is what gives you the mileage into the sea. If you have a small landmass, you get a small cut of the sea. And the landmass of this country we know that gives us that long 200 miles nautical miles into the ocean is because that of that 72% of the landmass of this country, which is the north. So what they claim is the offshore oil is actually the oil of the North. If anybody should own it, it's the North. Wọ́n We should stop making these terms that have no sense at all. There are no oil producers. Orí kò It is only of the Nigerian states that produces oil. Ìmí ìtúlẹ̀ lẹ́yìn o. Bayelsa, Belongs to Jigawa. Ó ní ọmọ Bayelsa Jigawa lórí. Belongs to Jigawa. As for everyone is those we are all Nigeria today. And there are no sorrow. And we as Nigeria shall do everything possible to make sure we take that oil so that a lot of people will have the oil as well. we Will have the money wow. the oil. Anybody who thinks the oil of Bayelsa belongs to only Bayelsa is just deceiving himself. ó ló uninterrupted supply of oil so that there will be uninterrupted supply of money to the house. uninterrupted wọ́n gbọ́dọ̀ máa sọ fún ẹ̀ hold on, hold on. ní. àìrè fún ẹni mọ́ àyíṣọ́ is different Yorùbá is different but then God has made those two stay together. So why can't we do stay together? And I honestly know that even if we hold pathways, let's see on the table. and I really had looked that wine or by yourself. She now cannot have a share. No way. Yeah, I don't mind us talking like that. But as of today, oh, that oil, we shall do everything within our means, everything within our blood, defend our oil in Bayelsa. everything possible to defend that oil in Bayelsa in the long You know, so pẹ̀lú nǹkan tí ọkùnrin yìí sọ bàbá wa Ọ̀yábíyì ó fi hàn yí pé àwọn náà ti bi wọ́n ti mọ gbogbo nǹkan ogun bọ́n ṣe fẹ́ pa àwọn ènìyàn run bẹ́ẹ̀ náà ṣe ń kó àwọn Fúlàní wá sí ìsàlẹ̀ ń bí wọ̀nyí nǹkan tọkùnrin sọ báyìí we shall do everything we shall do everything within our blood. ẹ gbọ́rọ̀ tí mi ìdáfíà sọ lórí wọn ẹ gbọ́rọ̀ tí mi ìdáfíà sọ ẹ jáde farabalẹ̀ gbọ́rọ̀ rẹ̀ òun náà tí ó ti dolóògbé nísìnyí. Ela não matou, você, você então, mas então precisa culpar. É bom, é bom, é nosso next life. Vamos fazer uma boa, nada. Ẹ jẹ́ ká gbọ́ tí olóògbé mi láfíà sọ, ọmọ náà ló pa ó. Did you know that the Nigerian secret police hounded this former top government official till he died for saying these things? Let me make some revelations because some of us also have our own intelligence networks. Okay okay, have met with some of the bandits. We have met with some of their high commanders, one or two who have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this hmm. lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunition, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase two. The phase two is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Don't judge me what I'm telling you. I have this from the highest possible authority, higher possible, higher authorities of some of the commanders and the killers. You, you said, you said northern governors, past or present, Dr. Baraya. No, current, current, current. No, they said one of them is the commander of Boko Haram in Nigeria. One of them. And they are not looking for money. They have more than enough money. Hmm. Mm hmm. Who is our problem in the north? Bàbá wa ṣe wà ń bẹ̀. Òun náà là wá òun Jonathan to fi jẹ president tó tún fara fẹ́ rìkọ̀ǹtẹ́sì pé kóun tún fi lọ lẹ́lẹ́kejì òun ni àwọn tó wá ń ṣe PDP tó ń tẹ̀lé Jonathan wọ́n wá rí i pé gbogbo àwọn ẹ̀yà wọn wọ́n ti yíjú padà wọ́n ti ń sọ wípé Jonathan gan ni Boko Haram òun ló ń sponsor Boko Haram ló ń sponsor gbà òun ló ń sponsor àwo so nígbà yẹn gbogbo ipò pátá tó wà ní gbogbo àwọn pírọ̀dì yẹn gbogbo ipò yẹn àwọn àwọn tí Jonathan fi síbẹ̀ àwọn ará àwọn ará òkè ọya náà ni National Security Adviser Okeoyani, Inspector General of Police Okeoyani, Defence Minister Okeoyani, Port Authority gbogbo ẹ̀ Jonathan rọ̀ fún wọn ni ló fi ń fà tá a fi ń sọ fún àwọn èèyàn wa pé ní àníṣe bí Yorùbá bá jẹ president kò lè yí padà kò lágbára kò sí ní tó fẹ́ ṣe so àwọn pípù yìí lára àwọn tó jẹ́ Haúsá tó ń sọ̀pọ́ọ̀tì Jonathan ló wá àwọn leaflet ló wá ń há káàkiri pé níta ní pọ́blẹ́mù àwọn gangan ṣé Jonathan ní tẹ̀ ń parọ́ mọ́ ìdí tó fi ṣe kíní ìdí tó fi hàn gbà ẹ̀ nù tẹ́ bá gbogbo àwọn pòsíṣàn tó wà ń bẹ̀ pátá ẹ̀ rí i pé ní àwọn Fúlàní náà ló kó síbẹ̀ nílùú wọn tà Fúlàní ló kó sí ló kó gbogbo kò fún ní gbogbo ìgbà yẹn láti fi lè satisfy wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹni tó jẹ́ igbákejì Jonathan Fúlàní ló gbé igbákejì rẹ̀ gbà yẹn. bàbá wa ibi tá a wá dé yìí constitution nineteen ninety nine ni ibi tí wàhálà ti bá ilẹ̀ nàìjíríà tó bá gbogbo ẹ̀yà nàìjíríà lélẹ́yìí èyí tí àwọn fúlàní sì ń lò tí wọ́n fi sọ pé gbogbo nǹkan tó máa gbà náà máa fún un bó jẹ́ tẹ̀jẹ̀ ni bó ti kú ni òun lẹ ṣe rí i tí wọ́n ń sọ gbogbo eléyìí tí wọ́n ń sọ yìí o tọ́ nineteen ninety nine constitution gangan òun gangan ni instrument tó ń lò instrument yẹn ló fún wọn ní power òun ni àwọn bàbá wa Ayọ̀ Adébánjọ tó ń jẹ́ leader àwọn Afẹ́nifẹ́re tí wọ́n ń pariwo ipe ní gbogbo ń tẹ̀sọ yẹn nọ́nsẹ̀nsì ni o nígbà tí Buhari sọ yìí pé Nigeria is indivisible pé láéláyé wà á lè pín bá sì máa bá a là á lè pín rárá rárá àtọ́ à lè pín wọ́n ti wá wọ́n ti wá wà nínú constitution nàìjíríà tó ti lọ kọ síbẹ̀ pé ní nàìjíríà is what ipe is indivisible indissoluble ẹ lè pín rárá àtọ bá sì máa bá a lọ nù kò gbọdọ̀ bá a lè pín bá sì máa ẹ dákun tá a bá fẹ́ bá a lọ bẹ́ẹ̀ sọ́ká máa bá a lọ bẹ́ẹ̀ lórí òjòrò tó pé gbogbo tá a fi ń ṣe agbára pátápátá ọ̀dọ̀ yín nìkan ló wà ẹ̀ lè ń dictate wo làwọn yẹn wá fi ń takò pé ní ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ títí ẹni tẹ́ bá wo ọ̀rọ̀ táwọn bàbá wa Ayo, adébánjọ sọ ń gbà yẹn wọ́n sọ pé he is talking nonsense when these are the kinds of things that cause trouble how can the president of a multinational multilingual multi-ethnic society say the unity of Nigeria is non-negotiable we negotiate. We negotiated unity of Nigeria in 1954 before independence in 1954 àwọn negotiate ni àwọn sọ sọ pé ní kò sí tí ń jọ pé kò sí tí ń jọ pé ẹ fẹ́ negotiate pé má sì máa bá a lọ nù ipe àti ẹ̀ ní jòkó ká ti wàá jòkó pé tò ẹ jẹ́ ká wo kí ni mú èdè àìyedè wá kí ló mú jà wá ọ̀nà wo la fẹ́ gbà tí òfin ní sí wàhálà Buhari ní kò sí tó jọ ipe bá sì máa bá a lọ nìyẹn pé a kò sí tí ń jẹ́ negotiate ẹ dákun bo náà tí ń ṣerú ẹ̀ nílé ayé nígbà tó jẹ́ pé ní àwọn kan ló favour àwọn kan ló wà ń power làwọn ò pé rárá o kò dé àlè máa bá a lọ báyìí constitution tẹ lọ ṣe constitution ti Abubakar Abdulsalam òun ló lọ kọ constitution ló lọ sọ yí pé ní àwa àwa àwa àwa ọmọ Nàìjíríà àwa àwa àwa ti faramọ́ ńgbà wo la faramọ́ ńgbà wo ni wọ́n jòkóó nígbà wo la jòkóó nígbà wo làwọn èèyàn fọwọ́ sí olófò àti gbogbo àwọn bàbá wa ní Clark yẹn fi dìde pé ní rárá kò sí ti ń tójọ ẹja bọ́ sí another slide gbogbo local government pátápátá wọ́n ti wọ́n ti create ẹ̀ ó favour àwọn náà ló favour ó fi favour wọn ni gbogbo òfin tó wà ń pátápátá ó fi favour wọn ni gbogbo ẹ bá wo exclusive list sixty eight items tó wà ń bẹ̀ pátá ó ti wà lọ́wọ́ federal government kódà ibi tó wọ́ọ̀sì dé ètò ààbò gómìnà ò lẹ́nu ń bẹ̀ rárá pírípa ètò ààbò kò lẹ́nu ń bẹ̀ fi gọ́ẹ̀lì lásán ni kò lẹ́nu ń kò lè control police ibi tó wọ́ọ̀sì dé nìyẹn local government ó ti pọ̀ sọ́dọ̀ wọn ó ti favour wọn àwọn ni wọ́n ní local government tó pọ̀ jù àwọn ní mm, ní allocation ọ̀pọ̀lọpọ̀ owó yẹn ọ̀dọ̀ wọn ló ń lọ àwọn ò sì contribute anything ẹ já bọ́ sí another slide. a sì ń sọ fún wọn wọ́n ń sọ fún wọn pé okay wọ́n ní constitution nineteen ninety nine yìí pé ní à àtúnṣe jẹ́ ká sí àtúnṣe rẹ̀ o ó fún àwọn aróòkè òye àwọn adarán àwọn ló favour o ẹ jẹ́ ká ṣàtúnṣe wọ́n ní kò sí ní tó jọ ẹ jẹ́ ká ti restructuring wọ́n ní kò sí ní tó jọ ah ok ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká ní state police àwọn adan tó ń pa wọn káàkiri tó ń pa àwọn èèyàn wa yìí nísìn bóò láti fẹ́ ṣe wọ́n ní kò sí ní tó jọ ó dà màálù yìí tẹ̀ ń da màálù káàkiri wọ́n ní kò sí ní tó jọ bá sì máa bá lọ nìyẹn ah, self determination bẹ́ẹ̀ wọ́n ní kò sí ní tó jọ ah, social media freedom kí àwọn oníròyìn kan tẹ̀lé sọ tó wọ́n ní rárá kò sí ní tó jọ ah, ẹ jẹ́ ká máa gba value letters kò sí tó ẹ jẹ́ ká decentralize supreme court ẹni rárá ó dá àwọn kan bá dìde pa àwọn ń béèrè biafra nation ẹni kò sí tó jọ àwọn kan sọ pé ní yorùbá nation ẹni kò sí tó jọ àwọn fúlàní tó ń pani yìí ẹ dìkílẹ̀ àwọn pé terrorist gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì dìkílẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tó wò sẹ́ ẹ ẹ dìkílẹ̀ àwọn ìyẹn terrorist ẹni kò sí tó jọ ẹ yàrá pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó wá fúnná mọ́ ló ṣẹ̀ṣẹ̀ wá dìkílẹ̀ àwọn terrorist ẹ jẹ́ remove quota system ẹni kò sí ní tó jọ àmọ̀tẹ́kùn wọ́n ní kò sí ní tó jọ àmọ̀tẹ́kùn tá a fẹ́ ní láti fi lè dáàbò bo àwọn èèyàn wa ni àmọ̀tẹ́kùn tí ò lè lò bọ́n tí ò ní nǹkan tó lè lò. justice and equity ẹni kò sí ní tó jọ káṣá máa bá a lọ bẹ́ẹ̀ referendum ẹni kò sí ní tó jọ kílẹ̀ wa ń fẹ́ gangan kí ni tẹ̀ ń fẹ́ gangan ẹ jẹ́ ká sọ síwájú kí ni tẹ̀ ń fẹ́ ẹ wá ń sọ pé ní Nigeria is non-negotiable ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí bàbá Gàní Akíngbígbì sọ ẹ tẹ̀síwájú ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó sọ nísìn kakú ẹ̀ kakú gbọ́ lẹ́nu rẹ̀ ẹ já ká gbọ́rọ̀ bàbá Gàní Akíngbígbì. I was born in Nigeria and I believe in Nigeria. People of my generation believe in Nigeria. We have no doubt about the fact that we have no option but Nigeria. However, I and I think a few of my colleagues believe that there's no such thing as the unity of Nigeria is not negotiable. Of course no, it is negotiable. Even the unity of a family is negotiable. Even no. the coexistence as a couple of a husband and wife is negotiable. The moment either party feels that this union is no longer bearable, that he or she would rather go his own way, you let them have the right to sit down, consider their condition, and after, and only after, very, very, very careful, rational examination of the pros and cons of going out of the marriage that they take the decision which suits them best. ẹ gbọ́rọ̀ tí tarakùnrin yìí sọ fún ẹ sìn. Buhari ló ní ó ní is non-negotiable unity of Nigeria is non-negotiable sọ pé a ti wọ wàhálà náà pé àti ẹ̀ wá lè jòkó pa ẹ̀yìn àwọn àjọ ẹja ká jòkó ká ṣe nítùbínùbí yanjẹ́ ìka ṣàtúnṣe wọn ní kò sí tó jọ ó bọ̀rọ̀ mọ́ lọ bẹ́ẹ̀ ni níbo náà ti ń ṣerú ẹ̀ tipá ti kú kò sáàjọ wà papọ̀ tẹ́lẹ̀ ni ṣé ìran kan ni wá ni ṣé ìran kan ni wá ó dà ta ló wá ní resources àwọn wo ló ní resources níbo wọn ti ń rí ibi tí wọ́n ti ń rí owó wọ́n rówó ní crude oil through NNPC wọ́n rí òbítúbitú owó nínú custom wọ́n rówó ní Federal Inland Revenue Service wọ́n rówó through NPA Nigerian Port Authority akadakọ díẹ̀ nínú ẹ̀ ní ẹ̀yẹn wá wo afọ́nà yìí dáadáa àwòrán tá a yà yìí ẹ̀kú dáadáa tá a sọ pé ní who owns the resources what are the major sources of revenue major sources of ẹ wo crude oil nísìn list of oil producing states ẹ dákun òṣèlú wọn wà bẹ́ẹ̀ ẹ wo Akwa Ibom five hundred four thousand per day òní wọn barrel tó ń tán jáde ní Akwa Ibom bẹ́ẹ̀ náà ní Delta State three hundred and forty six thousand barrel per day ní Rivers State three hundred and forty four thousand barrels per day ní Bayelsa State. 290,000 barrels per day ipò tó ń wà nìyẹn o bákan náà tẹ́ bá lọ sí Ondo state nílẹ̀ Yorùbá sixty thousand barrels per day tẹ́ lọ sí Lagos state forty thousand barrels per day which implies Yorùbá ń contribute at least hundred thousand barrels per day Edo state thirty three thousand Imo seventeen Abia eleven thousand tọ́ba wá ń sọ̀rọ̀ nípa custom more than eighty percent owó tán wọ́n revenue yẹn Yorùbá ló ní ló ń contribute eighty percent níbi ti custom more than eighty percent owó tí custom ń rí eighty percent rẹ̀ Yorùbá ló ń contribute through gbogbo àwọn taxes yẹn torí o bìtúbìtú owó yẹn ibẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ti rí bẹ́ẹ̀ náà ni port authorities ní port wà ní lọ́dọ̀ tiwọn ni ẹ wọ àwọn ìpínlẹ̀ la kọkalẹ̀ nísìn níbo ni ìlú wọn ti ń contribute anything níwọ̀n ọmọ ìyá wa tó ń sọ pé ní yóò jẹ wá ẹ̀hán Yorùbá ó jìyà yóò jìyà Yorùbá ò ní ó jìyà owó ẹ̀pà dà ń bẹ̀ tẹ́ rí ń bẹ̀ owó ẹ̀pà ń bí dà àbó owó ẹ̀pà àbó owó ọmọdún tó ń tó páwọn owó ẹ̀rọ ń bó dówó dà ń bẹ̀ kò sí làwọn ò contribute kò sí contribution kankan tó wá láti north west contribution kankan wá láti north east contribution kankan wá láti ní middle belt bẹ́ẹ̀ sì ni kíní ó vary o tóró ń lọ síwájú ń lọ sókè ni ní oil production ó ń lọ síwájú ó ń lọ sókè ni ó máa ń pọ̀ jù báyìí lọ ń gbà mí ẹ tẹ̀síwájú. ẹ wo ẹ wo twenty twenty IDR. a kàn ní ká fìyàn sí àpèjúwe ni fún àwọn èèyàn wa yíwọ tó ń sọ pé ní ebi ó pa wá yóò jẹ yorùbá yóò jẹ wá yóò jẹ wá yóò jẹ wá yàrá kankan tí ó jẹ yorùbá ò sí yorùbá wà lóko ẹrú ni àwa lápò kábo abáàsì gbára wa láì fa wàhálà àlè gbára wa tí kálukú bá cooperate gbogbo àwọn tí yà ń jẹ ọmọ tí ò ríṣẹ́ máa ríṣẹ́ ẹ wá wo ta kọ ta ṣe kalẹ̀ nísìn national bureau of statistics report twenty twenty lélẹ́yìí èrò ni southwest rí ní from january to december ní twenty twenty wọ́n tó bá fẹ́ lọ chẹ́kì ní ìlọ chẹ́kì national bureau of statistics report twenty twenty a kàn fi hàn ṣe àpèjúwe ni nílẹ̀ yorùbá ní àwọn stéètì mẹ́fà láì tẹ̀ tí ìdákọ̀ ilẹ̀ yorùbá tó kù sí irú kwara àti kogi torí ní kwara state sixteen local government tó wà ní kwara state twelve local government yẹn yorùbá lónìí tó tí ò rújú èdè yorùbá ni wọ́n sọ bẹ́ẹ̀ ọmọ yorùbá ni wọ́n. tẹ́bá sísọ ní kogi state nínú twenty local government tó wà ní kogi state yorùbá lónìí six state ń bẹ̀ àtún gbogbo àwọn revenue tó wà ń bẹ̀ yẹn àtún dákọ̀ àtún fi kún southwest wọ́n generate five hundred and sixty one billion naira òní wọ́n rí ní twenty twenty láti january sí december tí wọ́n sọ pé ní southwest mo gbé látòrí lagos state ogun state Oyo state Osun state ondo state Ekiti state state mẹ́fà yẹn five hundred and sixty one billion naira ni ìwọ tó bá rú lójú kó lọ wò ó èlò ni wọ́n rí ní south south south south two hundred and sixty three billion ni wọ́n rí wọ́n lọ tó ta gbogbo owó tó wọlé fún sasa láwọn six state wọn ẹ ló wọlé nílẹ̀ àwọn adaran ní seven state tó wà lọ́dọ̀ wọn tán kírètì fúnra wọn one hundred and forty six billion ni ẹ dápẹ́ one hundred and forty six billion sí one hundred five hundred and sixty one billion ṣé bákan náà ni sábàdé ká sọ̀rọ̀ ebi ọ̀pá wọn ebi ọ̀pá ebi ọ̀pá ìyọ̀bì yorùbá ìjà iye yìí à àwọn wọn ní tòmátò àwọn wọn ní àlùbọ́sà sọ wọn àlùbọ́sà ni wọn ní rẹpẹ́dú tí wọ́n san táàkì ni ẹ jẹ́ ká lọ sí north central north central tá a sọ yìí a tún fi fi Abuja sí o a tún fi Kwara sí o tó jẹ́ lu Yorùbá o hmm. a tún fi Kogi sí o ṣùgbọ́n a ti fi kún eh, one hundred and eighty one billion ní. kábíyèsí Olódùmarè. one one hundred and eighty one billion ni wọ́n rí èèlò wa ní ìlú àwọn Ìgbò rí ninety six billion ẹ wo ìlú owó tí ìlú Ìgbò rí sílẹ̀ Yorùbá ninety six billion naira lówó táwọn ibo rí revenue IG tó ń generate nílùú wọn láwọn tax tó ń gbà nílẹ̀ ibo ọ̀nà ninety six billion lẹ́wù yìí ẹ wá wo north east láwọn dúró àwọn táwọn adára ń control náà ní gbogbo láwọn gbòòbí mọ́ra àwọn gbogbo àti àwọn adámọ́wá mọ́ra báyẹn Bauchi fifty six billion ní ẹ dákun ẹ̀wù fifty six billion state mélòó ni wọ́n ní state mẹ́fà Yorùbá ní ní state mẹ́fà ẹ̀wọ̀n tó generate just six states tẹ́bá tó tà lè ló fún wa ní one point three trillion ẹ sún síwájú. one forty six billion tá a pè ní north west tá a sọ pé ní north west ń rìfà sí Sokoto Zamfara Kebbi Kano Jigawa Kaduna Katsina àwọn stéètì méjèèjì tá a dákọ̀ yìí àti Zamfara that is Kano Kaduna Katsina Sokoto Jigawa Kebbi Zamfara one hundred and forty six billion ni wọ́n rí bẹ̀ yẹn tàbá sọ north central plateau benue niger kogi kwara including fct ẹ wo owó yorùbá láti kó mọ́ owó wọn yẹn o one hundred and eighty one billion abia anambra ebonyi enugu àti imo ninety six billion naira ninety six billion naira bauchi gombe adamawa maiduguri yobe àti taraba fifty six billion ni tọ́ba wa wá wo nǹkan kan wá wò pókè ẹ tiẹ̀ jẹ́ ká wo ká yọ owó ti tàwọn south south kò ń bẹ̀ ẹ ká tó ta àwọn north west yẹn state mélòó ni north west ní state méjì state mélòó ni north central ní state mẹ́fà a tún fi Àbújá gun gan state mélòó ni south east ní state márùn state mélòó ni north east ní state mẹ́fà tọ́ba tó ta rẹ̀ ó máa fún yín ní twenty four state nínú gbogbo àwọn twenty four state yẹ wá tó ta gbogbo yẹn ó jẹ́ four hundred and 81 billion naira ẹ dákun ẹ tó bàbá wa mo rò pé ẹ̀ ń rí kinní ta ń fi hàn lójú fọ́nrán yìí four and eighty billion ní 24 states. mo yanú lẹ̀ ni, omi ń jábọ́ lẹ́nu mi sa. sá. kò tó ń tí ilẹ̀ yorùbá ilẹ̀ stéètì ilẹ̀ yorùbá mẹ́fà péré tó ṣàjọ ta ti kọ́kọ́ sọ sẹ́yìn lẹ́ẹ̀kan ta pè ní five billion naira ẹ dákun five billion naira stéètì mélòó stéètì mẹ́fà péré àfi Kwara kún o àfọwọ́ Kwara kún o ẹ wá wò àwọn tó ń sọsọkúsọ ebi ó pa wọn ebi ó pa wọn ebi ó pa wọn èèlò ni wọ́n jẹnẹrétì nílùú wọn. ó ní pàìtà tiẹ̀ lára yìí láyà kalẹ̀ yìí nísìn ẹ̀yin náà ẹ wo ẹ wo ti south west ẹ wo bó ti sóbi forty three percent owó láti páàkì tó yẹn forty three percent ẹ wo south twenty percent ẹ wo north central fourteen percent ẹ wo north west eleven percent ẹ wo south east eight percent eight percent péré ní south east eight percent. four. tọ north east four north west gan eleven north west gan gan eleven hmm. ní north west gan eleven eleven péré abá ti sọ pé ní north central yẹn a ti mọ̀ pé ní àwọn bíi irú àwọn niger yẹn irú àwọn Kwara State irú àwọn Jos yẹn àtàwọn bíi Benue so ẹ wá wò four percent ẹ dákun torí t'Ọlọ́run so yẹ kí ká máa bẹ̀rù ẹ yóò jẹ wá yóò jẹ wá yóò jẹ wá ẹ wò yàtọ̀ akànfihàn ṣàpèjúwe ni ìwọ tó bá lọ́jú lọ́wọ́ two thousand and sixteen lọ two thousand and seventeen lọ two thousand and eighteen lọ two thousand and nineteen lọ two thousand and twenty lọ two thousand and twenty one gbogbo ọ̀nà hands down ni ẹ tẹ̀síwájú. ẹ wá wo iye tí Katsina generate lọ́dún yẹn Katsina generate eleven billion èèlò wa lórí gbà lọ́wọ́ federal government ó gba sixty one billion naira local government mélòó ní oní thirty four local government bàbá wa ṣe ń tẹ̀lé wa. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o mo yanu lẹ́yìn. Katsina katsina eleven billion eleven billion ló generate ní twenty twenty ìwọ tó bá rú lójú lọ wo national bureau of statistics report katsina generate eleven billion èrè ló wá rí gba location tó gbà lọ́wọ́ federal government sixty one billion naira sẹ́ni pé ní ó jẹ́ ó jẹ́ èrè gidi gan ni n tí ò ṣiṣẹ́ fún local government mélòó ló ní thirty four local government local government mélòó ló wà lẹ́kọ̀ọ́ twenty local government kẹ́lẹ́ lè kó ní Ogun State generate lọ́dún yẹn òun lẹ̀ ń wòye fifty billion ẹ wò kẹ́lẹ́ ní Lagos ní Ogun State wá gbórí gbà lọ federal government as allocation thirty seven billion local government mélòó ló ní twenty ẹ rí twenty ẹ ń torí thirty four local government ẹ wo ń torí gbà torí tóun rí sàjẹ́ lọ́dọ̀ rẹ̀ eleven billion ni ni revenue torí raise lọ́dọ̀ títí ẹ̀ ó sì ní thirty four local government kí wọ́n láǹfààní local government tó ní tó ní púpọ̀ lọ́dọ̀ rẹ̀ tí ò contribute anything ẹ wá wo ẹni tó ń jẹrẹtì fifty billion lọ́dọ̀ títí ẹ wá fún ní thirty seven ẹni tó ń jẹrẹtì eleven òun gbàgbà sixty one tiẹ̀ ẹ lọ wo Yobe jẹrẹtì seven billion seven billion péré ló jẹrẹtì ó sì ní local government sixteen gẹ́gẹ́ bíi ti Kwara state ẹ wá wo ètò gbà ó gba forty nine billion lọ́wọ́ federal government as allocation ó tẹ̀ tún gbà ju ti Ogun state gan lọ Ogun state ti gba thirty seven òun gba forty nine ẹ wo Ọ̀ṣun state òun jẹrẹtì nineteen billion ti ẹ ju ti ó dọ́bù wọn ó times three owó ti kí náà ń pè tí ń jẹ ti ti Yobe state ẹ tó gbà thirty billion. Jigawa state tabasi sọ pé ẹni tó fà ni pé ní local government tó pọ̀ ní òkè ti Ọ̀ṣun ni ló ní local government thirty yìí nísìn èmi èrò ló gbà thirty billion ló gbà tí wọn ò ní local government ju kíní lọ ni ju other state lọ ni kò jù sí kò ju Yobe lọ ni ẹ wo ti Yobe forty nine billion ẹ wo títí ẹ thirty Jigawa Jigawa eight billion ló jẹnrétì èèlò ni ni allocation tó lọ sọ́dọ̀ rẹ̀ fifty six billion naira ló gbà ó sì ní local government ju Lagos state lọ Jigawa fa tó yọ kúrò ní látara Kano ó ní local government ju Lagos state lọ ní nineteen sixty seven nineteen sixty seven Lagos state ní local government mẹ́ta Kano ní local government mẹ́ta ẹ wá mú Kano ẹ pín sí méjì Lagos wo still mean bó ṣe wà Lagos State ní local government mẹ́ta Kano State ní local government mẹ́ta ní nineteen sixty seven Lagos State tí rìmí Lagos Ẹ̀yọ́ eh, State kàkàlà rẹ̀ Lagos State wà nínú hmm. local government twenty ẹ̀yin wá mú Kano ẹ pín sí méjì ẹ fún Kano ní forty four èyí tẹ yí alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ fún ní ẹ fún ní èlò ẹ fún ní twenty seven. <laughs> ẹ wo ìyàjẹ ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ìyànjẹ. ṣùgbọ́n bàbá wa àwọn kan àwọn kan bí wọ́n ṣe ń gbọ́ àkópọ̀ yìí àṣírí ńlá yìí wọ́n máa béèrè wípé ṣe bí àwọn ọmọ ìyá yín wà ní ibẹ̀ ojú wọn ojú wọn kọ́ náà ń ṣe gbogbo kinní ni ṣe bí àwọn ọmọ ìyá yín ti jẹ́ ṣe bí ọwọ́ àwọn ọmọ ìyá yín náà gbé presidency lé nígbà tí wọ́n kọ́ 1999 constitution tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí ta ló jẹ̀tàn ara tá à sọ ni pé ní foundation ni àwọn sọ́jà ni wọ́n ti ṣe constitution yìí àwọn àmì ló ṣe àwọn sọ́jà ló ṣe àwọn sọ́jà wo ni àwọn sọ́jà adaran tó sọpọ́tì adaran àwọn ni wọ́n ṣe òun làwọn fi ń takú pé ní kò ní ìdìpẹ́ ń change ẹni tí kó máa lọ bẹ́ẹ̀ pé kó máa lọ bẹ́ẹ̀ làwọn bàbá tó fi ń pariwo rìsọ́ọ̀tì làwọn sọ fún mi pé ní ẹ̀ òun ò ní da yín lóhun tó ti fẹ́ fọ wọn ẹ dákun tó lọ sọ wà nínú ẹ̀sìn ṣé ẹ̀sìn ni ká mọ ìyára wa jẹ ẹni tó bá táwọn ọmọ ìyá wa tó da jẹ́ tó ń jẹ́ mùsùlùmí àwọn ọmọ ìyá wa tó ń jẹ́ mùsùlùmí táwọn ń wo ẹ̀sìn ẹ̀sìn làwọn ń wò ṣé ó wà nínú ẹ̀sìn pé ká ara wa jẹ kò sí nínú ẹ̀sìn èmi Ògúnjìmí ọmọ Yábì yìí a ti ṣe ìwádìí képe lásán sọ ìwọ tó bá rú lójú kó lọ wò kó lọ yẹ kó lọ wò dáadáa ẹ wo kẹwọ Kaduna twenty local government lónìí ẹ wá Lagos state ní twenty local government ẹ wá yọ Kano nínú Kaduna yẹn wọ́n tún yọ wọ́n ti tún kọ́ọ̀tì nínú ẹ tún nínú ẹ wọ́n kọ́ tàwọn stéètì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n wọ́n bulẹ̀ Kaduna díẹ̀ wọ́n bulẹ̀ Kwara díẹ̀ wọ́n sọ wọ́n wọ́n wọ́n kó pọ̀ fún Naija gbogbo rádaràda tí iṣẹ́ ọwọ́ tí Babangida ṣe nìyẹn ẹja sún síwájú. kẹ́ẹ̀fì mọ̀ yìí pé ní láti 1914 Yorùbá tẹ́tí kó wọ́n ti kó wa pọ̀ ní Yorùbá ti ń lead nípa revenue nípa ká generate revenue òun mo fi á wò pé ní ẹ jẹ́ ká lọ wo ohun tó ṣẹlẹ̀ ní 1961 kó má dàbí pé àwọn ah, máa ń gbé àwọn current kọ ẹja wọ àwọn lè kan lè sọ pé ní ẹ eh, ẹ eh, n tó sọ ẹ ní pé ní port authority ẹ eh, kìnnì kan kìnnì kan ok ní nineteen sixty one kọ́ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ lọ wo lọ́bẹ̀ ní nineteen sixty one ìwọ tó bá fẹ́ wo kínní yìí nísìn afọ́nrán yìí lọ chẹ́ẹ̀kì federation of nigeria annual abstract of statistics nineteen sixty one ó bá kínní yìí ń bẹ̀ nineteen sixty one regional revenue including tax taxation and federal allocation bàbá wa ṣe ń gbọ́dọ̀ wa. bàbá mi bàbá wa ní gbogbo bí mo ṣe ń gbọ́ yín tí mo lanúlẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n tún listing sí kínní yóò mọ yà wọ́n lẹ́nu wípé kí ló ń ṣe wá gan. ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ní 1961 income tax ní income tax ní 1961 owó tó wà ń bẹ tó wà ń bí o in pounds ni o in pounds ni kì í ṣe náírà pounds ni ó ń gbà yẹn o now èèlò ni tax táwọn pípù yìí rí ní east ní àwọn east nígbà yẹn four thousand two hundred and forty eight pounds ni wọ́n rí ní nineteen sixty one èèlò ni ilẹ̀ àwọn adaran rí one thousand four hundred and fourteen pounds èèlò wọ́n rí nílẹ̀ Yorùbá nine thousand nine hundred and forty nine pounds ni wọ́n rí nílẹ̀ Yorùbá which means pé ẹ bá tó tà rẹ̀ sixty three percent yẹn owó yẹn gangan ẹ̀wọ̀ sixty three percent owó yẹn àwa la contribute nine percent ní gbogbo north rí nine percent ní gbogbo east yẹn twenty seven point two percent ẹ̀wọ̀ yàtọ̀ ah yóò yóò yóò jẹ wá yóò jẹ yorùbá yóò jẹ yorùbá nineteen sixty one là ń sọ̀rọ̀ rẹ̀ yìí àtúnsọ̀rọ̀ ń pa àwọn latest kìíní mọ́ àwọn nineteen sixty one là ń sọ èèlò ní gbogbo total regional revenue tí wọ́n rí gbogbo gbogbo east yẹn àtowó táàtì ni o àtowó gbogbo tó bá rí ni àtowó epo ni o àti gbogbo tó náà wọ́n rí ní gbogbo east yẹn wọ́n rí six thousand four hundred and eighty pounds six thousand four hundred and eighty pounds ni wọ́n rí owó owó ẹ̀pà òun ni wọ́n fi ṣe rìfánárì owó ẹ̀pà owó ni wọ́n fi owó ń bolo owó ẹ̀pà yẹn wà nineteen sixty one òun la rí nísìnyí kan tó bá rú lójú kọ́ lọ Federation of Nigeria Annual Abstract of Statistics of nineteen sixty one ó wà ń bẹ̀. torí àwọn kan sọ pé nínú àwọn adarun yìí sà wọ́n ní owó ẹ̀pà náà fi ṣe gbogbo kinní wọn tá à ń sọ. àṣírí tí owó ẹ̀pà ń wá nílé yẹn three thousand nine hundred and sixty one three thousand nine hundred and sixty one pounds ni wọ́n pa ní gbogbo ọ̀dọ̀ wọn owó tán láwọn jẹnrétì yẹn ní gbogbo total regional revenue tán láwọn rí gbogbo regional revenue tí region kọ̀ọ̀kan rí owó náà tí wọ́n láti dákọ̀ yìí three thousand nine hundred and sixty one ẹ̀dá kan sọ́wọ́ yẹn ni wọ́n fi ṣe owó yẹn ní òsì rìfánárì tá a ti rí sátọ̀ tó rí fourteen thousand seven hundred forty two pounds Baba wa fourteen thousand seven hundred forty two pounds ni wọ́n rí nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá fourteen thousand seven hundred forty two pounds olùmọ̀lá tó tún sọ yẹn ẹ wá wo ìyẹ̀jẹ̀ táwa ń la fẹ́ padà sí nísìnyí kẹ́ wúro pé ìyẹ̀jẹ̀ yẹn ti wà ẹ wá wo federal allocation ṣé bàbá wa ń gbọ́ mi dáadáa àmì àgbọ́yé yékéyéké mú dẹ̀ dá mi lójú gbogbo ọmọ tó ń bọ̀ wá ń ẹ wá wo federal allocation nísàlẹ̀ ẹ wá wo federal allocation nígbà tó ti wá kan federal allocation nísìnyẹ wo allocation tó ń fún ilẹ̀ Ìgbò wọ́n fún ọ ní ten thousand four hundred and eighty eight pounds òun wọ́n fúnlẹ̀ Ìgbò allocation èrò ni wọ́n fúnlẹ̀ nọ́ọ̀tì fifteen thousand pounds èrò ni wọ́n fúnlẹ̀ Yorùbá seven thousand eight hundred and sixty six pounds ẹ wò yẹn jẹ́ ṣe rí báyẹn ó mà ṣe o bàbá wa kọ́ mi o sọ pé kínní yìí ó ti wà ó ti wà ojú oró yẹn ti wà tipẹ́tipẹ́ kò ní kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹja sún síwájú. òun la wá ń sọ yìí pé ní since 1914 Yorùbá nation has been the leading region in terms of internally uh, generated revenue. 1961 regional revenue including taxation and federal allocation nineteen sixty one income tax òun náà la kọ yìí nísìnyí òun ló hàn gerigbe yìí la tún gbé jáde income tax yẹn fẹ́yìn tẹ́ ẹ̀ bá rí ẹ wo blue yẹn tó tíìkì yẹn òun la pé ní sixty four percent ẹ wo contributor Yorùbá tó ti Yorùbá generate ẹ kó ti ó ti kó gbogbo ó ti fẹ́ kó gbogbo ẹ̀ tán more than half ẹ̀yin bàbá wọ orí ni more than half sixty four percent ẹ wá wo àwọn tó ń sọ pé àwọn ẹkún dọ̀ọ̀lì kínní kan àwọn làwọn fowó kọ́ rìfánẹ́rì owó táwọn gan generate lọ́dọ̀ wọn is not up to ten percent. ṣé bàbá wa ń gbọ́. àgbọ́yé bàbá mi àgbọ́yé ni kọ́lọ̀ ń ṣàánú wa àti wọnú àti wọnú gbòòrò. àwọn àlàyé ẹ̀ ló wà ń bẹ̀ la kọ lédè gẹ̀ẹ́sì yẹn káwọn náà rí kàn kà á wọ́n la kọ síbẹ̀ yẹn ní nineteen sixty one wọ́n tó bá rúdú lójú àti sọ́bítẹ́ẹ̀tì rí ẹ lọ wo Nigerian Yearbook 1961, Abiko wo Central Bank of Nigeria Economic and Financial Review, Volume Three, Number Two, December 1965, ẹ máa rí gbogbo àwọn àlàyé yìí bẹ́ẹ̀. Kò rújú. Ẹja sún síwájú. Since amalgamation 1914, ọ̀yá ẹja tẹ̀síwájú ó oh, so àwọn àlàyé yẹn náà ó ní ti total èyí tá a ṣó lẹ́ẹ̀kan income nìyẹn total revenue gbogbo tu revenue yẹn pátá ẹ wo lẹ Yorùbá ẹ bó ṣe gba gbogbo kíní ẹ̀ tán tẹ bá wo pọn pie chart yẹn ẹ rí i pé ní ó ti fẹ́ clear gbogbo kíní ẹ̀ tán gan. ẹ já tẹ̀síwájú. ọlọ́run gbà wá o ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń wo fọ́nrán yìí ẹ ò gbọ́dọ̀ jẹ́ ó dúró nílé yín nìkan o ẹ jẹ́ ó kárí gbogbo ilẹ̀ Yorùbá pátá. ẹ wá wo allocation tó bá ti wá di ọ̀rọ̀ allocation ẹ wá wo ibi tó tóbi jù ẹ o forty five percent yẹn ọ̀dọ̀ wọn ló lọ sí forty five percent ó lọ sọ́dọ̀ wọn thirty one percent ó lọ sọ́dọ̀ àwọn Igbo twenty four percent ló lọ sọ́dọ̀ wa allocation ni o allocation ni ẹ̀tọ́ pé contribution ti kálukú contribute ẹ wá wo ìtàn fáwa sẹ́yìn pé ló kéré jù twenty four percent. òun la wá ń sọ yìí pé this is a case of monkey, monkey dey work baboon dey chop time experience lónìí torí pé àwọn yastik tí wọ́n ń lò yẹn yastik tó favour wọn ni àwọn náà wọ́n wà ní gọ́fíńmẹ́ǹtì táwọn ọmọ ìyá wa tí ò yé wọ́n máa sọ yìí pé ní Eh, ìyà ó jẹ wá àwọn ló lálùbọ́sà ṣé owó àlùbọ́sà ni wọ́n fi ń sanwó àwọn civil servant ní local government ṣówó tòmátò ṣé wọ́n fi ń sanwó fún àwọn tó wà ní state government ṣówó tòmátò ni wọ́n fi ń sanwó fún àbọ̀nsọ fún àwọn bàbá tòmátò sọ ń san táàsì ni tọ́lá pé kò yí àwọn èèyàn wa ẹjá tẹ̀síwájú. sẹ́rí value added tax táwọn èèyàn wá ń yarí fún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Dr. Rabi olówó ó jáde níbi uh, newspaper tó ń interview wọn ṣé Dr. Rabiu Odowo wa sọ yìí pé Lagos lásán alone one contribute sixty five percent of total value added tax ní wọ́n fi àpèjúwe ti twenty twenty wọ́n fi ṣàpèjúwe so ibẹ̀ láti extract ìkíní wọ́n sì wà níbi National Bureau of Statistics náà ọmọ àlọ́rí National Bureau of Statistics report ẹ̀ máa rí bẹ́ẹ̀ tọ́ kí là ń sọ ni pé ní ẹ̀yin wo value added tax yẹn twenty twenty yẹn Southwest alone, Southwest, a contribution Southwest. 828 billion naira ní Southwest yìí contribute. Ní owó tó ń gbà ń ta àgbà ni o, tó ń gbà nílẹ̀ Yorùbá ni o, value added tax yóò ní ẹ o, tí federal government gbà o. Èrò làwọn Southwest wá padà wá rí nínú owó yẹn, wọ́n á fún wa ní three billion which is Lagos, Ogun, Oyo, Osun, Ondo and Ekiti ẹ wo tán short change wa four hundred and seventy seven billion la lose nígbà tẹ rí eight hundred and twenty eight billion lọ́dọ̀ wa tẹ bá tẹ ìgbà tẹ lẹ́yìn bá wa gbà ẹ wá fi fún wa ní three hundred and fifty one billion a lose four hundred and seventy seven billion yẹn ẹ jẹ́ ká lọ sí south south èèlò wọn rí ní south south ní value add hectare sixty four billion èèlò làwọn fi rí wọn fi gba one hundred and sixty three billion ẹ̀rí kó tún favour àwọn díẹ̀ Akwa Ibom Rivers delta bayelsa cross river àti edo eléyìí ti twenty twenty two là ń sọ contribution twenty twenty two ẹ lọ check ní national bureau of statistics report. bákan náà tẹ bá lọ sí tọ̀dọ̀ àwọn ibo náà ibo contribute value added tax tó ń gbà lọ́dọ̀ títí ẹ̀ tax tó gbà lọ́dọ̀ títí ẹ̀ twenty three tax twenty three billion ni ó gba twenty three billion lórí ìsàjọ lọ́dọ̀ títí ẹ̀ lówó tax ní federal government gbà on behalf of the south east nígbà tí federal government ó fún wọn.